mistake kan wà kìí ṣe ìgbà ẹni láti kún wọn lọ kìí gbà wọn bẹ̀rẹ̀ wọn sílẹ̀ ṣe máa tẹ́sítì arrangement ibi tábà ń dúró ẹ ò gbogbo ẹni wá bá láìkì nípa ṣé ọ̀nà ẹ bá ti ṣe díẹ̀ ní iṣẹ́ yọ̀wọ̀ ẹ̀jẹ̀ gbàgbà lọ́pẹ̀lẹ̀ náà ti ẹ̀pọ̀ tààjọ́ wà fún mi. Immediately على ما تغرب الناس بسم الله قال مالك رحمه الله نعلم فلما بدوا عليهم التناول بال بسراب وصابر طيب الفرد فصاروا بأجل من وصوروا إلى الرحيم الباقي قال يا ليت قومي يعلمون فلما القوم فهم طيب المقصود فأجمعوا إبراهيم قبل الرهين فشمروا بالسير في سواء الدين الناس مشتغلون في القرآن وهم في قطع الحلوات عصافير الهوى في لسان السماء يعتبرون الذبح وقعت على في شرف وقع ثعلبان في شبكة ثعلبان وقع ثعلبان في في شبكة قال أهل للآخر أين تنفق بعد هذا فقال بعد يومين في آخر بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله على آله وصحابته أجمعين ما بعد فيأخذ من دواره eléyìí ní máa ń níyàn lára gan bó ṣe kọrí báyìí bóòlù ṣe jẹ́ bẹ́ẹ̀ bí báyìí gbogbo fún àwọn ọmọdé wa bẹ́ẹ̀ni àtọ̀rọ̀ kí a ti lè mú orí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́rẹ́ ọmọ ọmọ subhanahu wa ta'ala jókòó wa tàlẹ́yìn ọlọ́ọ̀pọ̀ ọmọ àbúṣe ní gbogbo àgbà tó wà nínú ọ̀rọ̀ kan lẹ́yìn ọjọ́ máa ìlọsíwájú tẹ̀síwájú nípa ibi tí a dé àti ìṣọ̀lá tó dé. Òun náà ni nǹkan tí wọ́n ń pè ní àlámàlù àwọn òwúrò ìdámẹ̀lì. Kí ni ẹ̀mọ́ ni mi lára? Bí tó sí ìmọ̀ ni àmọ́ yìí ẹsùn mọ̀ pé feeling nínú bíi feeling ká lọ ra bátìrì sí kejì wọ́n lè gba dání yóò wá ní ọ̀la bó ti pọ̀ ní ikẹ́sẹ̀ yẹn wò kẹ́yìn sí náà wúlò lámàlì kí mo gbé jẹ́ mọ́ àbí ká ní àléhùn ti rọrùn bí àyà ti dùn kí ẹ máa gbẹ̀tẹ̀ jẹ nípa àádáadáa wá sí wa ní jímọ̀lì ẹ wá rí bá délẹ̀ torí pé ní ò lè délẹ̀ bẹ́ẹ̀ láyé mo wí fún bá tá a ń bára wa sọ̀rọ̀ lọ pé ẹni tí ọba ní àádà tí ọba lérò pa ó ti kú rí tàmútù máàlmárì àmàlùhù wàhájẹtù mànàáṣà lẹ́ntàkọ́rù àfáàní al'amal ọjọ́mùrùwú àmàl bil'amsa kí ni èèyàn máa lérò pa kọ́ máa níran kan pé èmi náà fẹ́ dolóòrùn èèyàn máa ń kú pẹ̀lú ẹ̀ níta kan rò ló yàtọ̀ sẹ́wọ̀n ní àwọn akẹgbẹ́ ní báfà eléyìí ti ní mọ́ráfà yẹn yàtọ̀ nínú àgbọ̀dọ̀ rẹ̀ kò sí sáìdá kí ẹ̀dá rí rẹ̀ ṣe yìí kan náà òun náà ní tún rò pé ọláyì àá abogi nìyẹn o àá jẹ ọmọ ẹni kan náà gbà ah, ṣé èèyàn sáà ní gbòó àbò ah, yóò mọ fi lálà yóò mọ fi sùn yóò mọ fi jí délẹ́kùn pé tó bá jí gbà mí lójú àlá yóò ti máa lálàbí wọ́n ti gbé mọ́tò ń ga dé ibi tí ọkàn rẹ̀ ó so máa gbé ní ìdè ẹlòmíì ilé lòun jẹ pé mi náà gbọ́dọ̀ kọ́lé láyé o gbogbo tẹ́nàntì àfẹ́ tó bá gbélé ìlú ìyìnbó àwọn náà sábà ronú lọ sí káwọn kọ́lé bóyá torí pé ìlú tiwa ń bì báyìí alẹ́ wàhálà kan ẹni wá jẹ́ gẹ́gẹ́ bí tẹ́nàntì pọ́blẹ́mù landlord lé lórí ó lè sọ pé kò fẹ́ lọlé tí ó sì ní tó bẹ́ẹ̀ ṣe ju pé kò kàláìkẹ́ mọ́fẹ́ àlófin kan tó tè wá wọ́n fi bá wà fún ti kọ́kọ́ gbọ́ ọ́ta náà ẹ̀mọ́ lọ ẹjú ẹ̀ ẹ̀mọ́ ọgbọ́ wọn náà fẹ́ lé ẹ̀já lè lé ẹ̀ wá sú ẹ̀ tó fẹ́ lé ìsìn náà tó bá ní ọ̀dà ẹ̀ kọ́kọ́ ti ilé òkun ni. ó jáde náà ní túbẹ̀ ẹgbẹ́ torúkọ ẹ̀kọ́ ẹ̀ ti ilé ẹ̀ olùgbé jáde náà mo ṣe gbé wá kọ́ọ̀tù àní ẹ̀ kọ́kọ́ tilẹ̀ ọlọ́rẹ̀ kan ọlọ́run fa àlùbáríkà sí ilé kí ó ilé kí ó rọ ọwọ́ ti bi yàrá mẹ́ta tàbí ìta wọ́n wá rí odidi ilé bá náà ti gbò odidi ilé òun àwọn àgbà àwọn ọmọlé kí ó pọ̀ láńlọ́dún kan wá lọ́dún náà àwọn ilé ó mùsùlùmí bàbá ẹni lẹ́bí méjì mẹ́ta májọ ń pàdé mọ́sálásí kò sì máa tábà kó sílẹ̀ tó jọ tó débẹ̀ ọkọ̀ ẹgbẹ́ àbúrò ìyàwó ó fẹ́ sí ìyàwó àwọn ìyá ìyàwó sì rí wọn ṣe é sẹ̀ wọ́n ní pé kí ó wá dé kó wá lò káwọn tó rí lé kó wá lóṣù mẹ́ta yíwá ní káwọn bọ àwọn ò bọ́ sí àpọ̀ sí arabic gbogbo àwọn ọmọ ọmọ ẹ̀dáwọn náà lẹ́yìn ìgbà tí a lọ wájú lẹ́yìn la ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ìjọ tó wá wò pé wọn náà ti lọ́mọ kí ó tó báyìí ilé iná lọ́wọ́ padà yá ní ìsìn olóòtú ló ní problem kò bẹ́ẹ̀ náà situation ìlànà bọ̀ èèyàn lè lówó ní ìlú tí wọn náà tí ò ní kú àwọn olówó bẹ̀rù ìfẹ́ torí owó tí ó fi kọ́lé ìgbà ọgbà pé bísíǹsì ó fi nílé o lọ́mọ lọ ni wọ́n ti àwọn ilé fún bísíǹsì rẹ̀ díẹ̀ tó lọ ẹ wo àwọn ọ́pìlì pé ti ń sanwó ilé ó lè sanwó àwọn tó kọ́lé náà fi ọlọ́pàá náà pẹ̀lú bẹ́rẹ̀ sùúrù ńlá náà sí nàìjíríà tábà ilé standardize ilé rírẹ́ǹtì gbogbo ẹ̀wọ̀n ìgbàlẹ̀ torípẹ́ni tó kọ́lé tó fi bí 80 million tó fi kọ́lé ó jù bẹ́ẹ̀ lọ nígbà tó parí ilé rẹ̀ wọn two bedroom flat three bedroom flat méjì méjì ọba náà wọn gbélé ní seven seven hundred thousand gbà wá ó ti pọ̀ jù ẹ̀rọ bá wọn kọ́ bá fẹ́ràn wọn wá gbélé five hundred five hundred mẹ́rin èlò ní ẹ̀jẹ̀ náà ọdún mélòó ni ó tó ni ó lò ní èrè eighty million forty years ṣé wọ́n ti rẹ̀ ṣé ìbáṣepọ̀ àǹfààní mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ń kó lérè ti dry torí bẹ́ẹ̀ ní ṣe business ọmọ ògùn máa dé tí mo ní àwọn ní fóònù lábọ̀ mẹ́tòkù náà wà mọ́tò tí máa ti gbé wọlé tí máa ti àìpé òun náà máa tó dàbí ṣe pé fi dé owó kalẹ̀ ni ṣùgbọ́n ẹni tó owó ẹni tó bá jẹ́ business tààràtààrà abẹ tó bá kọ́rọ̀ ẹ̀ tó pọ̀ tó kọ́rọ̀ ẹ̀ tó pọ̀ maintenance náà ẹ̀rọ ní sí èyàn lè máa mí ilé fún forty years yóò ní maintenance ah, àwọn tó ń kọ́ lé ń try o ọlọ́run sábà wọn fún americans business pọ̀ ìkan náà ẹ wá wo nàmbà tó bọ́ ilé ìgbọ́lá owó ìgbé jẹ lọ lẹ́yìn kan wá tó wọ́n wọ́n ti ní àwọn kò wọlé wọn o ṣé títí làwọn sùn nìyẹn wọn ìyẹn mi pa ni ibi tá à ń lọ ni bí òpin oníkálukú wa ló ní bùkátà rẹ̀ kò wá sẹ́ni tí ń gbé yé ayé tó tí ò ní ní bùkátà àwọn ará ẹni sọ pé èmi náà gbọ́dọ̀ kọ́ lílé ayé ẹnìkan wà á kọ́ kan tán nígbà tó kọ́ ìtọ́ kan tán lójú pa eléyìí ò tó ojú gbọ́dọ̀ kọ́ mi eléyìí ò tó ojú gbọ́dọ̀ kọ́ mi bẹ́ẹ̀ èròǹgbà tẹlòmíì yóò ti ga níbi ìmọ̀ ni yóò ti ga níbi ẹ̀sìn ni stage one, no, level one. èròǹgbà tẹnu ní yóò ti kó ìyàwó jọ ẹnu ní ọkọ báwọn èèyàn bẹ́ẹ̀ méjì bẹ́ẹ̀ ta ọ̀dọ́ ìgbẹ́ bẹ́ẹ̀ ọ̀ lẹ́yìn kan tó lé èkó tí ìlú tuntun ṣùgbọ́n à nínú láwùjọ orúkọ ọwọ́ àti ẹ̀bá pátákó sí ètò ti ní ọ̀rọ̀ méjì ní àbọ̀dọ̀ gbogbo apápátá tàbútù máa Adama àti àjẹ. tó ṣùgbọ́n wọ́n máa ń dúra wọn lọ. ẹlòmíì I want to be in the first five among the first five tí wọ́n máa ń billionaire. Count it, note this word. In the next three years, come and meet me. What says go? Jàmbá kí ẹni tó wò, wọ́n ní èròǹgbà fún Bẹ́lí kan àdámé èèyàn tí ó sá ìlú kí wọ́n á ní wọ́n wà ní dánwó ìyá kòrò wọ́n ìtàmẹ́ ìtàwó wọ́n yóò yí ìwò ìdámẹ́lú lọ́sọ́wọ́ ẹ̀ ọlọ́ni ni wọ́n yà máa jẹ́ ọmọ mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ dì mo wá máa mọ di wọn nípa àná tí èmi ọlọ́ ó padà náà wọ́n padà máa ìdí ni pé túùlù lámàlì bí ìyàrá bá ti lérò pa ilé ayé pọ́pọ̀ ẹni ò ní dúpẹ́ fọ́nà torí kò ní rò pé tẹ́ bá ti sọ pé ọmọ ìlú bẹ̀rẹ̀ ní àwọn ní ẹni ọdún pé ìtọ́nà ṣe fún ẹ tẹ́ bá sọ pé àbá aṣọ ìmọ̀ ní stáàṣì eléyìí máa ń ta eléyìí yóò tó kó mo ẹ̀jẹ̀ ń pín tí brọ́dà kìíní wò ẹ̀làkún ní àlàmìlélà ìlú wọ́n tún ní irun tún kúrúrú ẹni tí ò ti rí wọ̀ rárá òun kọ́ òun tún kéré ṣé ní àwọn gbélé bá tó gbélé tún bẹ ní flat òun náà lọ́tún tún pọ̀ kókó wá ń wù lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ àyẹ̀wò ní àdúgbò ẹgbẹ́ lọ pé ó lè tún rí bíi páàmù ní àná wọn wá bẹ̀rẹ̀ Então, tu não pode levar, não pode fazer. Lá, se tu já não tem vídeo lá. É, ele não quer, ele já foi, tá? Mas, não foi. É, não me entendi isso. É uma hora que eu olho, eu olho. Não só vou ler, eu. Ah, vai, não lê, abro. Lava, lê, abro. Tí ìbá ṣe kí ilé ń pàdé yọ padà dá, bí ẹni ìrànkà yọ padà yóò para ẹni ẹni tí ọ̀pọ̀ bá ti retí dáadáa ìlú àǹfààní ẹ̀fẹ́lẹ́ rẹ̀. ẹ̀kọ́ á ní ìwà máa ní ìlera rẹ̀ gẹ́gẹ́ bá ti ṣàlàyé ọ̀nà méjì ló kú sí. èyí tó wọn bá aláàfẹ́ náà ló pè wá sí. òun náà ní bí ẹ máa lérò ń bá ẹ lágbára dáadáa wájú ọlọ́run. òun ni tó wà nínú sọ́rọ́ tó dáa. فهو الباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا gbogbo ẹni tó bá níra kan ọlọ́run ọba allah fẹ́ bá dáadáa tó máa ṣẹlẹ̀ máa ń ká ara yá ju lè kọ́ àwọn ìhìn ìfẹ̀lẹ́ abẹ́rẹ́ àgbẹ̀dàgbà ìran kan dáadáa bí ìwọ̀n náà dáadáa ìwọ̀n náà dáadáa yóò bá kí ni máa kí ó yóò bá kí ni máa gbà wọ́n. yóò gba kí ẹ máa ṣe sọ́dá pọ̀ yóò gba kí ẹ máa dìde lóru yóò gba kí ẹ máa sàánú ẹbí yóò gba kí ẹ máa ka mọ̀gán yóò gba kí ẹ máa ṣe sèkpárà yóò gba kí ẹ máa ṣe tọ̀síbíyẹ yóò gba kí ẹ máa ṣe wọn fún ọgbà máa yẹ kó bọ́dá ó sì gba kí ẹ jí ìdí sáwọn fẹ́fẹ́. téèyàn bá yí lérò kó ní bọ́lọ̀ dáadáa kò sí tí ò ní dálẹ̀ o. irú ẹ̀ ló ṣe ọkùnrin tó pa ènìyàn ninety nine. ẹni tó dá fatiwa fún òun já níta máa ó já nírò púpọ̀ lọ́nà lọ ìtí sì máa ń ṣe situation gbogbo ẹni tí ọba ló mú mi dáadáa ọ̀rọ̀ ó lè dàbí mo ti ní ṣe láti bó ṣe rí rí ẹ gbogbo tó bá gbàgbé kò sí dandan rárá òun ò lè jẹ́ ní ti ilé ayé kò sí tí ò ní jẹ́ oṣù abáni wọ́n dà púpọ̀ wọ́n gúngbò ní ìsìn ẹnu abẹ́ jẹ president bóyá nàìjíríà ṣá torí ìyẹn kò tó bá ń da àwọn olùbẹ̀rù rẹ̀ mo kọ́ sọ pé tó bá fẹ́ di olórí yóò sá tó rọ̀ ní ìdílé wọ́n ń dà wọ́n wá fẹ́ fún olórí ọmọ ìta ìwọ́n sì fẹ́ jẹ gómìnà wọ́n sùn mẹ́rin gbé wọn lè sọ pé èyí tí wọ́n fi nígbà tí wọ́n dájọ́ fún ènìyàn bí wò ó ọlọ́ba fẹ́ tún bá àdísí mùsùlùmí gẹ́gẹ́ bí ẹ̀bá àbúsà ilẹ̀ fúdùrí ìtìnàrí tiẹ̀ látọ̀dọ̀ àdáni ẹni ipa ẹ̀rẹ́ ìtìnàrí ọwọ́ ọgbà fẹ́ tún bá pàṣẹ àlẹ́ àlẹ́ àlẹ́ àlẹ́ ọba níta ló bí nímọ̀ dùn lórí ilẹ̀ ayé fàdúgbùwò àlàrọ́jù lè záàrí abádà rẹ̀ jẹ́ sẹ́ni gbogbo pé ẹni tó ráyé sáré wọn àpótí ààrẹ nígbà tí wọ́n lọ́dọ̀ rẹ̀ ọwọ́ aṣàlàyé situation ọ̀dá tuntun sáàtẹ̀ mọ̀tí sẹ́yìn lẹ́nẹ́sà òun pa 99 ní báàgì rẹ̀ tó gbà tọ́lọ́wọ́ foríjì tẹ́ bá wọ́n bí ìbéèrè yìí ti bèèrè ó retí pé ṣé mo sì ní ràn àti làwájú ọlọ́ ẹlẹ́nà ẹgbọ́jẹ́ ìyẹn wá sọ pé òtẹ́lẹ̀ tíṣẹ́ ọ̀tíṣẹ́ tẹ́bọ̀ tíṣẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́sọ àtà hálẹ́kù hálẹ́kù hálẹ́kù ó tí ìkú ní ìyàrá tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyẹn ní tá a fẹ́ lò ibi tá a máa mú jáde bí ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n tó fa لولا الأمل لبطل العمل ìtú fagbọ́nù yẹn gẹ́gẹ́ òun ni pé kì í ó ti mọ̀ pé ọmọ ti lọ́nà ìbò ní jù. ọkùn ti lọ́lọ́ òní forí jẹun kí lọ́wọ́ wa máa dàmọ́ ara sí ó ń kú máa pààyàn lọ ṣùgbọ́n ọ̀dọ́ dájọ́ ìwọ́dójó mọ̀ fọ́lọ́wọ́ ní forí jẹun ìwọ́ lọ́wọ́ fi bẹ̀rẹ̀ kù. Allah SWT Allah SWT tabba'uni wa islamu tuba ṣùgbọ́n pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sàánú rẹ̀ tábà tábà ń fẹ́ ó tún padà dé ó tún wá lọ kan ọkùnrin dára ṣáàyè ní pé kí ló ń wọlé pa ẹni yẹn torí kó sọ tọ́ ọ̀rọ̀ fún ẹ rárá torí kó tún wọ ẹ tó bá ti dáwọ́ ẹ kí ẹ kú dáwọ́ ẹ lọ òun lẹ́ ṣe rí àwọn ọmọ tí ò níran àwọn tí ò lẹ tí ó béèrè rẹ̀ òun ò lẹ tó mọ̀ pa ẹ jẹ tó bá di agídímá yóò ní ìjádàá tó torí kò sẹ́ni tí ó béèrè ẹ bá bí ẹni tí ó béèrè gan orí rẹ̀ yóò ti bẹ̀rẹ̀ wàhálà ó ti gbà bẹ́ẹ̀ nìkan tí wọ́n á sẹ́ni padà túbọ̀ báyìí ó sì jẹ́ kí n tó fẹ́ràn ara kú ó sì lọ sí ó ní ó ti mọ̀ pé ọwọ́ ti bínú sóhun ó sì lè rà nù ọlọ́ ó kú sí ẹ̀kọ́ kí tí mo bá ń jáde lẹ́yìn ó kú sí kí ló sì ṣe jọ́nà ìyá rẹ̀ ló kú lẹ́nu wọ́n á ní ohun tí wọ́n pé kò lè dáa fún wọn ní ọlọ́run kí kúkú sí èsì yẹn kú lè ṣe kéde wọ́n gbẹ tí bá ń retí kó ń bẹ ẹni ẹni tuntun bá wà ní ìyá rẹ̀ ti borí ọgbẹ́ ọlọ́ọ̀kọ́ náà jẹ́ dáforíjì ẹ̀mú kalẹ̀ kí ìgbọ́rú ẹ̀rí kí ìgbọ́rú ẹ̀rí kí ẹ̀rọ nígbà tó kò lè máa ṣe báwọn kan sọ ẹ ẹnu ní òsán síta ni tẹ́lọ̀ mi bá gbogbo kò sọ́nà mọ́ wájú kò sọ́nà mọ́ lẹ́yìn báyìí tó kò sómi tó kò sómi ọ̀tọ́ á ní ọ̀nà títí ayé nìkan ni kò wá tiẹ̀ fún wa ẹnu mi ìjẹun lọ́dún kò sọ́nà láti yára ẹ fún mi ọ̀rọ̀ tí ẹ̀rọ tó kókò sọ́dà láti yára wípé owó lélà oríṣiríṣi ìgbẹ́rẹ́ rẹ̀ sí alábìnrin àlọ́ tó sọ́dà ẹni iná eléyìí náà ni wọ́n kó ẹ̀sẹ̀ ní ayé ló ti ṣe nígbà tí ikú àfàlápà tún ti rọ̀ wọ́n á la ilé ìbú náà yìí nígbà tí ikú súnmọ́ ọ̀nà ẹ̀rọ máa gbọ́ sí ẹlẹ́sẹ̀ lókè jù ní ayé tó ń bá sì bá ọlọ́run pàdé bí ẹ̀sẹ̀ yìí ti dóyè à ìjìyà yóò ti pọ̀ jù. Bàbá ni tó ń bá ti ń kú ẹ láti fún báyìí ẹ bá ń bẹ̀rẹ̀ sùn. Kẹ̀wá kú irú wọ́n kẹ́lẹ̀ ìjọ tí atẹ́kùn bá wá pọ̀ jù lé ayé. Ìjọ náà kẹ́kọ̀ọ́ fẹ́rẹ̀ sínú atẹ́kùn. Kí ló ń ronú lẹ́yìn? Ẹni tó bá ti gbà ní nǹkan kò sí nǹkan tí ò ní fẹ́ ṣe pé kọ́nà gẹ́mọ̀rí mọ́ níbo ní mo rárá fi ìyà jẹun wọ́n ṣe tí wọ́n ṣe báyìí ọ̀gá kọ́nà aláàánú ọlọ́ba fi gbé ẹ̀yà ìwà ìpínlẹ̀ pọ̀ ṣe tó ṣe ọlọ́run bẹ̀rù ìyá rẹ̀ ọlọ́run bá ní tọ̀ látara tó kó bẹ̀rù ìyá rẹ̀ orí yìí jẹ̀mọ́ ìwọ́n má dẹrù ẹ̀rù أنا صوره لو أتيتني بقراب الأرض خطايا ثم جئتني لم تشرك بي آتيتك بقرابها مغفرة أفا أبو إسحاق الحويني nígbà tí wọ́n tú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní wọ́n sọ pé tó bá wálé ayé tó gbé nìdí ilé ayé wá lẹ́sẹ̀ ọlọ́wọ́ gbé nìdí ilé ayé wá fún ẹni gidi o wọ́n fi rò ó ní bẹ́ẹ̀ kọ́ pé implant ni lè sọ ó ní kí wọ́n bá wá síwájú ọlọ́run ní nìdí pòsíṣàn ní ẹ̀rọ alẹ́ gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan sí ilé ayé bó ti tó yìí nínú mọ́sálásí ìdáwọ́ fẹ́ ka ibi tẹ́ ilé gbẹ́sẹ̀ sí yóò tó ten thousand ní mọ́sálásí táwọn ka iye pòsíṣàn yẹn ní gbogbo ilé ayé yẹn ti pé lóye táǹkà yìí nìkan tó wá bá dúró ẹ̀rọ ẹjọ́ jẹ rán èdè gbígbé ìran gbẹ́sẹ̀ sí kọ̀ọ̀kan tí ò tó ní bàlàfù sí ó ti yẹ ká máa ta àwọn mẹ́rin lábẹ́ kà láyé ètò àjẹrí yóò ti pọ̀jù nàìjíríà ò ṣe ká sọ pẹ̀lú ayé àtẹ́gbẹ́yìn tó bá ilé dọ́dọ̀ ọlọ́ tó ṣẹbọ pẹ̀lú ẹ̀rìn àtẹ́yìntùkà bí kọ̀rọ̀ bí ha náà bí bí ewu ti pọ̀ tó náà rí ìrìnjì ẹni dúró ọ̀rọ̀ yìí yóò jẹ́ kí ìyẹn ní ẹ̀lẹ́mẹ̀lú ilẹ̀ ẹ̀lẹ́mẹ̀lú irú eré ní ẹ̀lẹ́mẹ̀lú ẹ̀lẹ́mẹ̀lú ẹ̀lẹ́mẹ̀lú èyí tó ṣe pé ẹ̀yìn bẹ̀rẹ̀ bí ẹ̀ máa retí fún wọn padà dáa láàárín kì í ṣe ìrètí dáadáa tàwọn amúrújìnà àwọn tó ṣe pé ìrètí dáadáa wọn àbúkọ́ àbúrújìnà àwọn àfààdà àwọn amúrújìnà ibi tó ti yàtọ̀ sí àrùsùnà ni pé wọ́n mọ jáàlìbù kan nínú ìròyìn ọlọ́run kàkà ní jáàlìbù yẹn wá ní wọ́n ṣiṣẹ́ ọba tó dára ló gbólẹ̀. ترجو النجاة ولم تسلك tọ̀rẹ̀kọ́tà sẹ̀fínìnàtà gbogbo aláwọ̀ kí èèyàn mọ̀ pé wà lọ́ọ̀ì á lẹ́tọ́rọ̀ àfẹ́kápàs lọ́ọ̀ì ó dà ní ọmọ kíláàsì pé ẹ bá fẹ́ ìgbà pọ́gẹ́mù ló jẹ́ fún mi pàṣẹ ọmọ kíláàsì náà ẹ̀kọ́ yà five hundred lọ́wọ́ àwọn atọ́ lẹ́tọ̀ọ́ tó tẹ̀lé wọn bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tẹ̀ tuntun six hundred wọ́n ní wọ́n lẹ́yìn wọ́n fẹ́lì wọ́lọ́yì tẹ́gbà ilé fẹ́lì wàhálà ló jẹ́ pípẹ́ kẹ́ ẹ pàṣẹ bẹ̀rẹ̀ torí táyì bá fẹ́lì five hundred plus six hundred bá wí sókè lọ. àtẹ̀lé bá lọ sùn pé àá láì fi bá lọ pàṣẹ. lẹ́tọ́rà sọ pàṣẹ pé bàbá ilé fẹ́lì wàhálà ló jẹ́ ìjọba kan wù. wọ́lọ́yì wọ́n fẹ́lì báyìí wọ́n gbọ́ láyé. àbíkò náà jẹ́ mi because kò fẹ́ kó o fẹ́ẹ̀lì ò sọ pé kó o mọ́ kàwé ẹ̀ dákùn mo fẹ́ kí ẹ páàsì ló bá ní ara ní bá ti rá fàáyé wọn tẹ̀ láìka bá nípa tí mo kíláàsì báyìí mo fi bẹ̀rẹ̀ náà inú tiẹ̀ wá dùn pé wíṣì tí ẹ rẹ̀ náà ní ẹrẹ́ ló ní tí o lè rẹ̀ kó ṣùgbọ́n wíṣì yẹn ò tí ì sọ ẹ́ ní kó páàsì ibi táwọn ọjà ní problem sí àwọn ọmọ kan náà mọ́tò wọ́sẹ̀ àti lè ṣe ṣùgbọ́n kàkà kí wọ́n wá ṣiṣẹ́ tí wọ́n fi rí rọ́mọ̀ ẹ̀ ẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá aláwọ̀lẹ́ yóò fún jù. a máa tí ẹ bá ní ẹ̀lẹ́dàgbà sọ̀hìn yóò dò ó ṣiṣẹ́ ní ẹ máa tẹ́lẹ̀ òjú èmi náà fẹ́ dínkù lágbájá wájú ọ̀rọ̀ àti mo lágbájá. kí ló dé ìrẹ́mi láàrín tí mò ń gbọ́ ohun ẹsẹ̀ rẹ níwájú lẹ́yìn mi nínú àlùjẹ́nà kàmíjìlọ́gbà ó ní à ẹgbẹ́ oríṣẹ́ gẹ̀gẹ̀ tó tí mo ṣe gọ́ẹ̀rọ ìdá tàwàdọ́tú òsọ́lì bí i márùn ti bàlí àdìsọ̀lẹ̀ bá kẹsàrà aláàrùn pé ìṣàlọ́ iye èmi náà ní pé mo fẹ́ jọ bíláàlì dáná bí ilé máa kí ó lè bá àdé pé mo tún sọ pa bíláàlì yẹn ó ṣe kí ni o ó ṣe tẹ̀sílẹ̀ mi náà ẹni tó lérò gbà nìyẹn irú yẹn náà pè ní ẹ̀rọ ẹ̀lìmọ̀kù ṣùgbọ́n kí ẹ máa níra ká mo fẹ́ lówó èmi náà fẹ́ lówó èmi náà fẹ́ wà nípa ẹni tó lẹ́gbẹ́ máa là kàkà nínú ìlú yìí ò dáa tí ò bá ti pọ̀ ní tọ́lọ́wọ́ àbá àwọn abẹ́rẹ́ ṣàlàyé àwọn ṣe pé wàhálà ti bá látara rẹ̀ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n fi dára lámẹ́lì ní àrùbárí ni mo fẹ́ dà mo fẹ́ èmi náà fẹ́ di báyìí àríkí máa ń tẹ̀yàn ó lè ṣe rí nìyẹn ó nígbà tí wọ́n rí pé àṣẹ́tẹ̀ jẹ́ ni kí ẹ máa rò pé mo fẹ́ dà kí ẹ níran kàbọ̀ pọ̀ ẹ̀tàn jẹ́ ni ẹ̀mọ́ gbọ́dọ̀ ṣe nìyẹn tí èèyàn bá ń lé nǹkan lọ́wọ́ èèyàn bí ní ẹ̀ lè kúpa ẹ̀. kódà àwọn tí wọ́n máa ń ṣe multigenous species wọ́n á máa sọ pé ìpínlẹ̀ tó máa jẹ́ kí èèyàn onímọ̀rí challenges tó fẹ́ sọ. ìtúrùtù ni pé àwọn tó sọ ẹ máa ń níbẹ̀ gbà tó bá lẹ́gbàá tó bá kọ́ tán káàárẹ̀ ọ̀bá kọ́ tán ò ní sùn rẹ̀ èèyàn dára ẹ̀ bá pọ̀ ó lè dára ẹ̀ bá pọ̀ gẹ́gẹ́ ọ̀fẹ́ sọ́kù ẹ̀rẹ́ gbọ́dọ̀ fún lọ rest ìyọ́n ni wọ́n kẹ̀sà fún ọ́n sábà ní ibi ìrọ̀rùn ṣùgbọ́n gbà tó ní determination tó ń ka gbọ́dọ̀ kò ní lè tó ayé bẹ́ẹ̀ lẹni tí wọ́n ní ọwọ́ létí ní aago mẹ́fà àárọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n sì sọ fún yọmọ lọ yọmọ lọ yọmọ lọ yọmọ lọ tó bá wá dé mítì náà parí mítì yóò ṣe wá rántí ibi ìmọ̀sùn látàrí á mọ ìgbà tí lọ ẹ àbá pàápàá jùlọ ìtàn promise ẹ̀ gọ́bẹ́ gbà ní mítì nìyẹn ah abẹ́ẹ̀ ti yí ti já pọ̀ tẹ́ bá yẹ dé mítì já kí ló pé àwọn tó bá ti àtẹ́ ní mítì yìí lásán wọ́n fẹ́ ní pírójẹ́tì pírójẹ́tì ẹ̀ wá rèé ọba ti àbúgbẹ́ 50% wọ́n kọ́kọ́ ní so 50% ẹgbẹ́ gbogbo iṣẹ́ àwọn aníyànkọ̀ ọ̀kan ni wọ́n máa lọ lé pẹ̀lú ló jẹ́ tó wọ́n 200 million àwọn olóòkọ̀kọ́ lọ náà torí tójú olè lérú determination ìwọ́n sì lápá ṣe wá sí lọ́wọ́ àwọn mẹ́jọ ní tìlú ó ti gbọ́wọ́ lórí ọwọ́ tẹ́gẹ́rẹ́ o ó ti lọ aláàbà bó ṣe rí ni ṣùgbọ́n yẹn náà tún ní bú ọlé lórí ó di pé kí wọ́n mọ ìrún ṣubú yìí nígbà tẹ́ ní nìkan tó wá nígbà àwọn láì lọ́wọ́ parí ti à ẹ̀dá dárúkú yá òru wọ́n yẹ tẹ̀mẹ́ ta wọ́n kí ni ó rí nípa òun ló fa láàrín àwọn àrùn pàlẹ́ láàrín tí ìyẹn bá ti ní mo fẹ́ dà lọ́pọ̀ púpọ̀ jù ìmọ̀ jẹ́ kí èèyàn máa rántí ọlọ́run ó lè yẹ nígbà kókó léwu wọn làbá wa ní ìlà àláhùn mùsùlùmá ní tí wọ́n wá fún àfiyèsí wọn ọ̀rẹ́ owó rẹ̀ owó ti dé ẹ máa wọn tí wọ́n máa ń ẹni tí ń tírèsì bí dọ́là ṣe ń ra ìsìn ṣe tó ṣe ń bọ́ọ̀lù ìbẹ̀rù tí káṣí owó tẹ̀ tó wá ti lọ lè sáré rà àbí wọ́n dẹ̀ tí wọ́n lè fẹ́ kí ni o ṣe tó wọ́n lè lọ́tà ààrẹ ti lè ti sọ nígbà tí wọ́n fẹ́ wọ́n ṣe pọ́mọ̀ lọ́wọ́ ló ń lọ sókè sẹ́kàndẹ̀mọ́ wa ọmọ sẹ́kàndẹ̀mọ́ tọ́wọ́ tuntun ṣe sẹ́kàndẹ̀mọ́ lọ́wọ́ àsìmọ̀ lásìkò ẹ̀ kiri ya mọ́ lọ sókè sí mọ́ lọ sókè sí tẹ́yìn kírun tán ìtànpè ní ọ̀yọ́ ìhìmọ́lù orójú ẹnìkan ní ìrẹ́lẹ̀ sáàkù tí ẹ̀ tẹ́lẹ̀ abá supply bàtà 1000 a ti ń pọ̀ ní 4 o'clock ìwọ́sára ń ṣe ìwọ́n ṣe ìwọ́n ṣe ẹ̀ ti ṣe di kọ́tà tó pọ̀ wọn hmm, ní yóò dé hmm, ah, wọn bá ti dé tàn wọn bá ṣe bàtà ní ṣọ́ọ̀bù. láwọn ẹni bá yọ wọn máa ń pè wọn àṣírí wọn ṣe kọ́ wọn láì ọlọ́run tó kọ́ àti kọ́ lẹ́nu ìmọ̀ pé a ní wọ́n tún kí ni o wọ́n tún làdá wọ́n tún kí ni wọ́n tún kí tó ni ìta pè ní amadu jẹmọ́ àjùra wa lọ ń bẹ̀ ṣùgbọ́n máa ń dààmú ẹ̀ wọ́n tó ń sọ nǹkan lọ́wọ́ àbí wọ́n tó ń há nǹkan tó ń yí ọ lọ wọ́n wọ́n fẹ́ gbèrún dìde ọ̀rọ̀ ah, tí máa yí tuntun across everybody láàláwọ̀ mùsùlùmí orí goals rẹ̀ achieve báyìí wọ́n hàn sí wọn. in tó náà فلما مدوا أيدي التناول بان الأبصار بان لأبصار البصائر خيط الفخر بان خيط الفخر ni àwọn tá a dẹ́rẹ̀ láti fi خيط الفخر ẹ kò sí bí ẹ̀ bá fẹ́ mẹ́kúté ọ́fì ẹja síbẹ̀ ni fàhẹ́ ṣùgbọ́n ẹja kọ́ ọ fẹ́ fún lẹ́jà ọ fẹ́ pa ọ fẹ́ pọ̀ ìkúté ọwá fẹja síbẹ̀ torí kó lérí mú náà ni o púpọ̀ nù tá a kojú ọlẹ́ ayé wọ̀ lọ́ọ̀yẹ̀ ẹ̀dẹ́ ìṣúnú ẹ̀dẹ́ ìṣúnú gbogbo ń tá a lé ilé ayé ìtọ́fẹ́ kọjú wa láti bí tọ́lọ́ọ̀ ṣe kò sí olówó tó lówó Dangote tí wọ́n máa jókòó halcon Friday Friday bóyá mamlaka mamlaka náà tó ní lẹ́rú bóyá ìjọba lọ múra gba halcon Friday Friday a máa gbọ́ lórí rédíò kódà àwọn brothers wa kọ̀ọ̀kan táwọn náà ti rí ṣe báyìí èyí China ọ̀la kiri gan ìjọ ọ̀la ti rí ní halcon gbẹ̀yìn táwọn ni wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ wá sí eh, telegram gbogbo ẹ̀yìn irọ́ ni. gbọ́dọ̀ ẹ ṣe tèbè rí o ṣùgbọ́n kò lè dàbí máa wà torí ẹ̀kọ́ lóògì lówó o lè máa wá ìjẹ́ndà tí ẹ ń ború ṣùgbọ́n má jò pọ̀ díẹ̀ bí ìrántí ọlọ́ láàlá ohun mùsùtàhà ìtàn wà rè ṣùgbọ́n gbàtà náwó kan báyìí bá nà ẹ̀tàn ńlá morogo nígbà ilé tẹ̀sẹ̀ mọ́ ìyẹn wá bá ọ nígbà bá ẹ̀yìn náà lẹ́lẹ́ jẹ́ pírẹ́sídẹ́ǹtì tí ló ṣe ní dàrú wọ́n náà wá pé yẹ́s pírẹ́sídẹ́ǹtì sùjì ní ìlú pírẹ́sídẹ́ǹtì nàìjíríà wọ́n náà bá ọ̀la gbogbo ẹ̀pọ̀n ilẹ̀ lè ṣe náà wá ní kàmpéyìn àgbà àbá tẹ́lá débi àwọn kàmpéyìn àwọn ẹwà kó ṣẹlẹ̀ àti gbé wa ọ ẹbí ọ̀bìlà díẹ̀ nínú bí eyín ọtí ìmátànà gustav a lu ẹjọ to you dance to the music ẹsìn mọ́ tọ́ra yín tí bẹ́ẹ̀ kọ́ kó dàbí ẹnìkan jẹ gíníkan gíní gbogbo ilé ẹ̀rẹ́ ti máa ẹ̀mí ọgbọ́dọ̀ máa dárúkọ bíbẹ̀ lódìdí àbá àsọ náà níjó lára wọ́n sọ music báyìí kó mọ́lẹ̀ kó mọ́lẹ̀ ó sì ní máa mú láàhà lè àbùsọ́rì gíní o lọ́sọ́ irí ṣọ́yìtù ìfẹ́kù ọ̀rọ̀ ìyẹ̀dẹ́ ni nǹkan mi lọ́ máa rí èsúdẹ́ntàn tó bá ti jáwọ́ báyìí onígbàlá àwọn ọmọ ẹ̀yà tó ná jẹ gínígbàgbà fún oṣù márùn-ún ó ń so bandage mọ́wọ́ ká obìnrin mọ́ bàbá lọ́wọ́ nígbà tó yá wá ní pé ṣé èsè láéláé lẹ́sẹ̀ ni ẹ̀dá kan yọ bandage fún un ọbẹ̀rẹ̀ sí ní gba ọwọ́ yẹn lọ kí ló dúpẹ́ bó ṣe ní ni tó bá ti jáwọ́ bá ọmọ ọlọ́dà kò ṣàánú wọn tọ́tọ́rọ bí ẹjìní àti ìhádùn ṣùgbọ́n kọ́ìtù ìfáfìyẹ ẹyẹ náà bí ẹbí àparùn so bó ń ti rí pé eléyìí ní ẹdẹ ilẹ̀ fún ọba ó fò lọ pẹ̀lú ìyẹ́ ìṣọ́ra dáhùn sọ fún ẹ náà ni wàmẹ́l kàmáṣí fọ́ọ̀kọ̀ ṣàókè alárùmáyàrá wíbẹ̀ wàmẹ́l kàmáṣí فوق أرض الشوق يحذر ما يرى أرض الشوق يحذر ما يرى لا تكرن صغيرة وكبيرة إن الذنوب إن الجبال من الأعصار لا تكرن صغيرة Iná jìbá. Ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ ni, ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ ni, Asana Basri, ó ní, Wàtàrí tùrù bá sọ ní ìrọ̀ha, wọ́kẹ̀lẹ̀ ìrọ̀ha. Dákàtùkọ́ àhẹ́, wà mẹ́lẹ̀ gàmáṣì. فوق أرض الشرق جار أنام لا تكرن صغيرة وكبيرة من الجبال Oṣèlérí, tí ẹ bá bẹ́ rí ọwọ́ àmà rẹ̀ bí ẹni rìn lórí ilẹ̀ ní, tí ó kò ló ti kúnlẹ̀ kíláàsì àdáwọ̀ dáwà ọ̀rọ̀ tó kárí gbogbo rẹ̀. Nísìnyí, ẹ̀yin student boys hostel, women hostel, separate, wọ́n tó ń pè tayà ìwọ àti ọmọ ní pátá lẹ́nu gbogbo yẹn. Nínú ibi tí èṣù lè ní kó bẹ́ẹ̀ tó wà láì ní ọmọ ẹsẹ̀ dáadáa sáàmì ọwọ́ àlọ́ tó kù sí táwọn obìnrin ti ń pa ọ̀fẹ́ mọ gbẹ́rù wọn. لا تكرهنا غير طاعك wọ́n lè pọ̀ pé wọ́n lè dáadáa mọ́rọ̀ ṣe bàbá ńlá yóò wá ti rọ̀ ẹ́ lọ́rùn nílẹ̀kùn pé abúyé wọ́n wá dá kò sí tó ní tí ò ní fẹ́ rọrùn tí ẹ bá ti rọrùn bẹ́ẹ̀ ni tó lọ́pọ̀ rí báyìí wọ́n máa rí nílẹ̀ pé kò ní jọ ẹnu tó máa wọ́n ti wá tẹ̀rì ìjọ tẹ́lì tó máa wá kọ́ pé kò dá wọn lọ adínlógún bẹ́ẹ̀ wọ́n rí ẹ̀tọ́ gbé gbóbẹ̀ gbóbẹ̀ wọ́n wá ń gbé sókè ọlọ́run dáhùn mọ́jà fún báyọ̀ irú yẹn ni ẹ̀mú yìí pátúwà ní pé kò lè gbèrò kò sí bọ́lá máa ń san àfa àwọn aṣẹ́ ìtàgé àdẹ́sẹ̀ àwọn àdítà ìròjọ kan obìnrin kan wá fẹ́ wọ bí táwọn bó ṣe ṣubú nù gbogbo èyàn ti dídé mẹ́lẹ̀ pé ó ní ẹ̀mọ́lọ́mọ́lọ́ sáfún mẹ́rin ní orí ẹ̀mọ́lọ́mọ́lọ́ ìdá àkọ́kọ́ obìnrin náà tàbá obìnrin ni ah obìnrin ni pé ẹ̀kọ́ sáfún jẹ́ pé irọ́ kò sí mo ṣe fẹ́ ṣe wọ́n wáyé nìkan wọ́n bá mi wá fẹjọ́ sùn irú nǹkan tó yí lẹ́yìn lẹ́yìn ló tó yé mi ọ̀pọ̀ ọ̀tàn ṣùgbọ́n ó pa ìlú ìgbà lórúkọ lílé túbìrì yìí kókó ẹ̀rìn bá fẹjọ́ sùn ó ṣubú kíláàsì àwọn agbè àwọn ọkùnrin gbé láàrin láàrin àwọn agbè lọ sọ́sùn létà lẹ́yìn oṣù kan ló ń pé I like your bracelet you have three strands of lẹ̀kẹ̀ obìnrin yóò lè rìn mọ́ wọ́n wá fẹjọ́ sùn pé ẹni kan mú wá òun ò tiẹ̀ lè wá kò lè sọ̀rọ̀ wọ́n wá mú wá pé lẹ́bù báyìí lọ wà torí ìyẹn ti sọ fún ọ̀rẹ́ rẹ̀ ìtì sọ yìí kì í sọ̀rọ̀ tó ó ọ̀rọ̀ máa ń ṣiṣẹ́ sàjẹ́ àlẹ́sàn bó ti ń gbé lọ ọ̀tọ̀ ní tí fọ́ kàrà rẹ̀ لتذكرن صغيرة وكبيرة Ìwọ́n náà bá wọ́n pé kò sí ìlọ́kàn rẹ̀, the truth ní kò sí ní bẹ̀rẹ̀ tó kó bó fi rọ́ọ̀ṣì lọ. Bọ̀ kó tó bá délẹ̀ àbí kó gbé fẹ́rù mi. O lè fọwọ́ kan kẹ́kẹ́ sensitive part lára. Àdúgbò ń bẹ kọ́ kó dì mọ́ ara rẹ̀ sì tutù ló fi jẹ́ pé kúrú tánikẹ́ kó ṣe kí ni o wọ́n sáré rọ́ọ̀ṣì lọ ó sì fọ́ obìnrin olóbìnrin ẹ̀kọ́ nínú gbèdé irọ́ ni intan sọ yìí láàlàhùn mùsùtàhà wọ́n ti rí bí pé ibi tá a lọ rẹ̀ ṣùgbọ́n rí pé lẹ́yìn gbogbo tẹ́sẹ̀tì á àkókò mẹ́rù pọ́pọ̀ sí o lọ síwájú ìyàwó. àwọn bá sá lọ tá bá gba ọ̀nà míì lọ tí wọ́n gbé tọ́ tọ́lẹ̀ yá lẹ́tà mọ́ ní ọmọ dúpẹ́ tí mi ò tẹ̀lé wọn lórí àmì torí pé ìgbà tí kìíní ìbá fẹ́ pìrìsẹ́ǹtì fún ọ kò ní pìrìsẹ́ǹtì ààrẹ ní kó fẹ́ sọ ẹnu tíṣù báyìí lè sọ pé ẹwọ́n wọná gbogbo èrò ní dáhùn nígbà tíṣù fẹ́ tan bàbá ńlá wa dáhùn ti bẹ̀rẹ̀ alàdúgbò kàrẹ́ wàmúlíkì in tó mọ̀ pa fẹ́ràn ló fi bẹ̀rẹ̀ ó sì ti mú ọkàn wa ní yàwó àwọn tòyókù fún ẹ̀ bọ́ ilé sọ pé iná rè iná náà là ń sá fún ọlọ́run alábọ́já lérí sí náà ẹ̀kọ́ rà lẹ́kọ̀ọ́ láàrín àkọ́kọ́ wọn kú láàrín ìmọ̀kú rà lẹ́yìn ọ̀rọ̀ àkọ́kọ́ àjọ àwọn àfihàn àkọ́bẹ̀rẹ̀ àfihàn أشملوا للسير في سواء السبيل الناس مستبدلون بالفضلات وهم في قطع الحيوات وصافير الهوى في وثاق الشبكة ينتظرون الذبح eléyìí náà bí nàvíìrò èyí tó gba wájú nígbà tí wọ́n rí ti ń bẹ àwọn arìnrìn tó tẹ̀ sáwọn lójú ìkọni tó wà kí ẹmọ kó má dà wọ́rọ̀ ní tó tàn sáwọn lójú ìkọ́ ní tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú díẹ̀ náà. Eníkàlùkù afẹ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ìjà dúró. Ẹ̀wọ́n ìjà dúró ń bí ẹja máa lọ́wọ́ dún. Làwọn bá rìn lọ. Àwọn ṣùgbọ́n bí táwọn èyí tí ń rìn lọ, àwọn kan tó lọ pé kí ni wàhálà ìjà dúró ń bí bí ẹni tí ń lọ lábẹ́ igi ẹ ń lọ lójú ọ̀nà inú igbó kan. Àwọn arábẹ́ igi ẹja rẹ̀ sì síbi. Ibi tó ń ti ní kó ń gbẹ́rù kalẹ̀ báyìí lọ́wọ́ tajú lórí àrò tó pọ́ǹtì lọ́rẹ̀ ìjàlọ táwọn àgbà abẹ́ igi ló tutù yìí bó lẹ́ ń lọ ń lè já lọ ẹni tí wọ́n bá rò fún tògbé lọ́wọ́ tó bá ìtají yóò ṣe nínú títa tí ó ta ìkúwèjé mi ní ọba àwọn àgbà ní wọn lọ ìwọ ló àìkú ọdún ní tọ́fẹ̀ tó yẹ وهم في قطع الفلوات الفلوات جمع فلات làwọn bá pèlérí sí pé dáhùn yàmá irú ẹ̀ òun náà ni gbogbo nǹkan táwọn èèyàn máa ń ṣe tí wọ́n bìrì gbé wíyá lọ́lọ́wọ́ ní mú abẹ́lé tọ́lọ́wọ́ bá tẹ fún yẹn ṣé wọlé ní ọ̀rọ̀ amúyẹ̀ fún àbí káfíwé lómi òde àwọn abìkan ọkọkùnrin àti obìnrin jọ àwọn èèyàn ń kíra wọn bára wọn wọ́n wá ní òòsì ẹni tí wọ́n bá ní ọ̀la ìfòmíì bàbá ti bẹ̀rù ẹ fi nǹkan sọ́wọ́ kẹfẹ́ kí ni o ẹbí bọ́ ọlọ́run má jẹ. àwọn èèyàn ń wù ẹ lójú pé ò jẹ́ nǹkan kan àwọn èèyàn ń wù ẹ lóko mi wọn kò sí ní dáàbí bẹ́ẹ̀ tí wọ́n tán sọ́wọ́ àwọn tó le. irú situation ẹni tí ò dúró tó ti rẹ̀ àwọn èèyàn kan gbọ́ kan parẹ́ ọmọ tó bẹ́ẹ̀ lọ bá wájú ọjà tó báyìí. àwọn mọ̀ pé lẹ́yìn gbòógì dárí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá ni bó ṣe rí yẹn. وعصافير الهوى في وفاق الشبكة ينتظرون الذبح ẹwà nígbà láàrin sọ pé àwọn òbó àwọn àgbà ti di ẹni tí wọ́n ti dì sínú kéèjì torí wọ́n ti kó wọn lóbi tí náà yìí kò sí tí wọ́n padà sọ ni pé padà dúró wọn náà kí la fẹ́ mú jáde gbogbo ẹni tó bá ìgbé àmàṣà ẹgbẹ́ kó bá ilé wọnú ìfẹ́ ẹnu bóyá tó ní mo fẹ́ dì mo fẹ́ dà àkúwò pé ọlọ́run aláforíjì ní ẹ̀ eléyìí tó gangan àkókò páyà àṣàṣe síná àbí kí wọ́n ní àdìkúwò yẹn jẹ àwọn àdáwò gbogbo báyìí náà tó lọ wọn náà dáwó ọwọ́ àkúwò àwọn ìlúkù jẹ ọwọ́ ní owó wàdà bóyá ń dájọ́ olówó ní owó wàdà owó yẹn ti lọ náà. àwọn aláwọn lọ péjọ ọ̀rọ̀ sí ìsáàbù níwà àdánà ní ẹlọ ìsáàbù bá fi wọn ló kó àwọn yòókù jẹ ó ní à ìsáàbù ní ìṣe bídíà èmi ìjà ṣe bídíà owó náà nìkan mo jẹ ń padà báwọn yẹn ṣe rí ẹ má o ó sí bídíà ṣùgbọ́n ti kó sí nǹkan mi àfáàní وقع ثعلبان وثعلبان في شبكة فقال أحدهم للآخر أن الملتقى بعد هذا فقال ها بعد يومين في الدباغة أنا ما ونقولتي سوى أنا ما تقولي أي أوه أنا náà ما gba nọ́mbà sí obìnrin yẹn àgbà tó gbà wọ́n ṣe kí ló ṣe tádì nílẹ̀ haúsá kí lẹ́yìn bí mo máa kọ́yàn kéwú ní ẹ̀yìn ògiri láì ṣá ní títí di twelve ẹ̀wá ni àwọn èèyàn kọjá ẹni ọmọ ṣe àgbà tó wọ́ ọ̀rọ̀ ẹ̀ nígbà tó wọ́ ọbẹ̀ ọ̀rọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ méjì tí wọ́n dẹ fún táwọn wọ́n ti wọnú nẹ́ẹ̀tì lórí mú wọn tí ń sọ fún ẹ bàbá mú fún ẹ pé wọ́n tọrọ bọ́ ọmọ pé tó wá ló burú ń bẹ̀ tó o bá ti wọ irú nǹkan ẹ̀ tán ibi tí ó sùn ẹ̀jẹ̀ ni pé ọ́ padà ẹnu ní ilé ní kèbèrí gan tó o bá wà ní kèbèrí ọ́ padà rẹ̀ ṣe ẹni tí ò jẹ́ nìkan àbí kó ẹ kó o kó sínú ẹ̀sẹ̀ yẹn zina ẹ̀ wá padà ṣe púpọ̀ nínú ẹni tó kéwú tó padà ṣe tó ṣe zina tó bá ti wá ṣe tọ́jú rẹ̀ lọ́ wálẹ̀ onígbogbo ní padà sílẹ̀ wọn torí ó ti ka ẹni tí ọmọ tírẹ́tì gbogbo sars mo ní píkítọ̀ first experience tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni gbé e síta ẹ̀dá wọn wọ́n tírẹ́tì ọmọ obìnrin ní pẹ̀lú first experience lọ́jọ́ ní tí ẹ bá ti kó sínú ẹ̀ wọ́n láàrin kọ̀lọ̀kọ̀lọ̀ méjì kó sínú nẹ́ẹ̀tì ìgánu ẹgbẹ́ ah, ìgbóná tún dà láti ti pàdé lẹ́yìn ilé ọ̀rọ̀ gbogbo ló ń ṣe wọ́n máa dín wa ibi náà ti ń sáadá níbi náà jùwà láti pàdé tó bá yí wọnú ẹ̀ ó dínà ìdábà wí látàárọ̀ ni wọ́n kọ́ àtàrà báyìí níbi iṣẹ́ bàgá ọ̀kọ́lá àdúgbò máa lè àfárí ẹ̀yẹ́dùn tápà gbà ìjọ láti pàdé ó wọ́n tán náà ó ti tán tó bá ti lè wọnú boyfriendship girlfriendship in tó kù ní pé ọ̀ padà kó sínú sí tó bá ti wo gbogbo ní ọmọ ṣe tó rìn lédè tí ẹ̀yìn tètè tètè má wọ bẹ̀ ni o tó o bá ti kó sínú problem yẹn báyìí ní ti máa tẹ̀lé èyí e ní control ẹ̀ o. bọ́rọ̀ bá a sàn ìmọ̀ràn ìmọ̀ nǹkan yìí lẹ́sẹ̀ ẹ wo ṣe gbọ́rọ̀ ẹ nígbà tó kó ọnú ẹ̀tàn wá níjọ́ ọ̀la jáde jáde á jáde á jáde tòótọ́ ṣùgbọ́n tá a ti jáde kò sí ẹ pa gbogbo lọ orí ibi náà ní yẹn yẹn ṣé yẹn yẹn àlẹ́ yẹn já wí sókè bọ́ọ̀lì ọ̀ṣẹ́wọ̀n orí ibi dájú yẹn bọ̀lì láti pàdé èèyàn mú ìkan mú eh, bushmeat yóò àtàwọn àméjì náà àti ìdúnbọ̀ wá sọ́gbà àlèṣe gbogbo wo àbá àti wọ̀gà nínú pot àti kí ni o ẹjọ́ náà èwo ló dáa fún pot àbórí yan bọ̀lì tó ń ta tọmọ́tò bọ̀lì ìjọ téèyàn kan bá wá bọ̀ tó ní àfà ìgbà fún ní twenty thousand mo ni pé ẹ̀kan bá ń tí pẹ́sì kínní ẹ̀kọ́ ní ráìtì mo bá ti gbà yín òtán wọ́n kọ́ àtàlà bá ní fi wo ìjọ tí ó gbé two hundred million wá tó ọba yìí nínú ìgbà ó ní rẹ́kọ́ọ̀dì tí yóò lọ́wọ́ àkọ́kọ́ ẹni kò tètè tají kò tètè tají ẹjọ́ kí ló ní tẹ́ni nkùn ẹ̀yìn ò lè kùn àìwọ́ sáàni ọba ń kọ́ ní ìṣiṣẹ́ rẹ̀ ẹjọ́ tó bá kùn tó bá kẹ̀ ti kù tó ti dánù ní ọwọ́ ọ̀tá sọ yìí kò ní gbé láńlá wá níjọ́ tẹ́ bá fẹ́ أعرض من الدنيا أعلام وبقي منها أمامي الوقت الضايع afáàní tọ mo fọlọ ń bọra ilé ayé gbogbo tó wà ń bẹ pípa ńlá là ní àbí ojú oorun là ń bẹ wọn a máa túmọ̀ náà lóòrùn dandan fúnra ẹ̀ allah yẹ tàwọn fẹlẹ anfusa wọlé tí ilẹ̀ dánwó ó ní gbogbo ilé ayé bí ẹni ń so ni o gbogbo ilé ayé tó sì kù ń bẹ oorun àti oorun dípò oorun tá a máa ti ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wa ni ìwọ tó o bá fẹ́ soríire ìstẹ́kìrù dìdélẹ̀ àwọn tó wá jẹ́ ní ire ìstẹ́kọ̀ọ́rù àwọn tètè tají tiwọn wọ́n kọ́ da hasolo ala dhufri àwọn dhufri àgbọ́fòrò èékánná àgbọ́fòrò èrè àwọn ẹni àwọn jíkú oorun bí oorun ànà àwọn tètè kan èrè ọrọ̀ rí wọ́n tó ń jẹ́ kí oorun máa ń gbé ọ lọ aburú ní máa dìdá kí àwọn ọlọ́mọ ṣe ti wọn fẹ́ nítorí máa máa gbọ́ ọmọ ẹgbẹ́ ní àfìlámù àbáni alẹ́ pínlẹ̀ ayé sí méjì àsìkò tó ti lọ àsìkò tó wà wọ́n jù bọ́yá alẹ́ fẹ́ ọ̀kan ṣùgbọ́n wà sí náà ń ṣe so eléyìí ṣàdíkì ẹ̀rìn ọ̀kan tẹ́ ẹ̀rìn kúnlẹ̀ lè tá lò lọ abẹ́ ọ̀kan àbáwá ní orí tó wá ti lọ bí ẹni ńlá lani kò sí tó lè ṣe lórí yìí èyí tó wà wájú àmà ní wishes ni ọ̀rọ̀ bóyá ọba lẹ́yìn sábẹ́ àmà ní yẹ́kọ́ is not what you wish that will actually come to pass many people wish but we don't àbá eléyìí tó ti lọ ẹ̀ àlá ni èyí tó àwọn wájú kí ni jọmọ́ just ordinary wood it may be it may not be láàrin jẹmọ tí ó sọ ẹkẹ tàbábọ ọdáàpọ ẹ ó ní déédéé sàánú ara rẹ pẹ̀lú torí tó ti lọ ẹ àlá ni o lè rí gàgà ṣe èyí tó wà wájú ó lè jẹ́ pé a máa ń pè ní wíṣù tí ń kìnnà ẹwọ lè ti máa ń wí ìgbẹ́ náà kàn ṣùgbọ́n èyí tó wà ń bẹ̀ tètè tètè máa gbà wẹ̀ ẹni máa yọ zaka máa ṣàtúkà ẹṣẹ́ rẹ̀ àfáàní tó o bá ṣe bẹ́ẹ̀ àsìkò tó bá wà dọ́ọ̀yí ló ń pè náà náà kẹ́ńtà. wọ́n sì lélẹ̀ ìlà gbogbo fákọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n chairman gẹ́gẹ́ bá fà ọ̀rọ̀ tí èèyàn tó ní láti jókòó lẹ́kọ̀ọ́ ròdù afẹ́ afẹ́ júwèé the concept gbígbélé ayé wa ọlọ́wọ́ jẹ́ lè rí tó gbà lérò sí torí tẹ́ ẹ bá dókòólẹ̀ you will see that pé ìwọ gangan bá wí tí ò bá kó gbogbo ìdí ṣe é sí ní ó sì kú ẹ̀ sí ibẹ̀ dáwù lẹ́yìn kọ̀ọ̀kan wá kàn kéyìn fàyà sílámù. bóun ló ti fẹ́ bọ́ níbi wàhálà ẹni ẹkú níyàwó ìyàwó ni ò sì kẹ́ bọ́wọ́ ni ìyàwó ni ò sì ní kẹ́ ibi jẹ́ ẹwà sí ẹwà sí o àwọn ọmọ yìí àwọn ẹgbẹ́ wọn tí wọ́n wọ̀ nílé mi bàtà sílíbàsì lọ sùkúù yìí ò bá mu ìwọ́n ẹ̀yìn sílíbàsì wa náà máa ń so rọ́bà má tí ó di kí ni o tó di sáàdà ayé tí ń yẹ o bẹ́ẹ̀ bá ti mọ èmi gan náà sí polókò bàtà lọ nígbà tó ń lọ skul àwọn kan wọ́n bàtà ayé tí ń yẹ o àwọn ọmọ yìí tọ́jú mo ní ẹ̀yà ni ọ̀tún wá dé bàbá lábájá ọlọ́run àwọn ń wọlé o bàbá ń bọ̀ láti fi ṣe pé tọ́ ọ tún dọ́dọ̀ rẹ abẹ́ ẹ̀yà mi ló wù áà láàrin ẹlẹ́ni tí mo jẹ́ ń pèsè ṣe tẹ̀wá gbówó mo tún wọ́n á dín ní kí ni kí n wí fún ìyàwó yìí bàbá tó púpọ̀ láti ilé tó pọ̀ ẹgbẹ́ wọn wí fún yóò inú ilé yóò nígbà kí ló dé àwọn ọmọ yìí àwọn ọmọ ní wọn máa tọ onígbàmí ti lé àwọn púpọ̀ ẹ ti wà ẹlòmíì tẹ́ ẹ máa wò ó dákẹ́ta ní tí ń bá fẹ́ràn ló lébọ̀ kọ́lọ́ọ̀bá aláàkóbá tọ̀wọ̀n ìyàwó wa ṣe lápapọ̀ ẹ̀yin dé tí ìníyàwó ní sàmú. àṣírí dá bó ṣe ní ilé ẹrù ní àwọn ìyàwó wọn sẹ́lẹ̀ wọ́n sọ pé wo a lè ṣe sùúrù lórí ń bọ̀ wálé sọ́ńtọ́ mú wálé o mọ́ mú haramu wa o. àwọn ìyàwó tí yàtọ̀ sẹ́ńtì jẹ́ alùsùnà ìyàwó sọ̀nà ṣà ṣe bẹ́ẹ̀ náà kọ́ ẹlọ́run mà níyà afa online nílé wa àìjẹ gàrí lọ́dún kan mo ti wá ń ṣe sùúrù pẹ̀lú yìí ń ṣe sùúrù pẹ̀lú láti jọ́ta ti dé láti jọ́ta ti dé gàrí ẹwà ẹ́ nítorí àgbàdo àdàlú ó là ń jẹ láti jọ àwọn jẹ gidi lẹ ń dáàbò mọta ní sùúrùlá ayẹyẹ mọta yẹn lọ ṣiṣẹ́ jẹnẹdẹnẹdẹ jókòó sí ìrìn àbájá tó lọ sí ọkọ máa kọ ó tún gbé ìjọ nísìnyí àfáà tí ń ṣe wáṣì ọlọ́run ma tí àwọn tí ẹ ṣe fún lé ẹ̀yìn sí ẹ ma lọ alíkọ̀ ẹ ma lọ alíkọ̀ bóò lọ kẹntì bẹ́ balẹ̀ tó bá wà ní alíkọ̀ ọkẹ wà balẹ̀ tó bá tún ti parí pé ẹ̀ sí bá bá ń pọ̀ lọ tó bá ilé délé wàhálà ọlọ́run àwọn kó mọ́sà jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kárí gbogbo wa ẹnu ní aṣọ aṣọ aṣọ tí òun gẹ́gẹ́ wọ̀ tí èsì tìyàwó òun ló fi bá ní pọ́pọ̀ ẹ̀sì máa jẹ́ wọn gúnmí ta aṣọ ẹ̀yọ̀ kan náà ní ọwọ́ abátúfẹ́ lọ ẹ sọ pé àwọn sàábì láṣọ àwádúgbẹ́ bọ́lọ̀ jẹ̀mọ́ níjọ bí ẹ̀fẹ̀ ni ṣùgbọ́rọ̀ ńlá ni ń dáwọn mí fèsì afáàní kò ló ti fẹ́ bọ́ but the truth ni pé ọwọ́ akéré abẹ́ntọ́rọ̀ ń bá rọ ìyàwó rẹ̀ ẹni tẹ́rù pé ìmáàní tó dé ogbó rẹ̀ ọ̀nà kan sọ̀rọ̀ lọ́jọ́ gbogbo ẹ̀rọ gbẹ́mí náà mọ́ bá ń ṣe sòrò mú 20,000 lẹ̀ láti jẹ́ tí tí mo sọ pé bára kàlá mi 20,000 20,000 tẹ́lì kan gbà lówó oṣù tí ń fò sókè àwọn yóò máa dárúkọ àwọn tán sísà yẹn ní 3 hours 3 hours in 200,000 nísìnyí báyìí nísìn ẹ̀wù tẹ̀ káwá sí ẹ̀sìn gbogbo náà láà máa sọ obìnrin kò ní mú lè dé lẹ́kùn tẹ́jú rò pé ó fẹ́ dàrú tẹ́yẹn ṣùgbọ́n yóò ṣiṣẹ́ lórí ọkàn rẹ̀ dílẹ́kùn pé tó kírun bá gbé ẹ̀ ọ̀nà fún mo ti fẹ́ sànú bóò ló ti sànú pẹ̀lú ìyàwó àfáàní bóò ló ti fẹ́ firi màláwo zàwùjẹ́ tó la tọ̀fán wàwálà dùn láyò àdéhùn ẹni tó yẹ kó lọ́mọ tí èyí fún excuse tó bá ti lọ school báàgì tó lò ní last time àwọn ọ̀rẹ́ rẹ̀ nígbà tí mo bọ́ padà ní school ó rí pé báàgì tí wọ́n unique báwa ni pé ní like báàgì ẹ̀ lọ́sàn dáàdì ní like báàgì ẹ̀ kí ló ṣe dára ó ti ya ẹja ràn ah, ràn yóò tún ya sí ni ikú ya sí àárẹ̀ tuntun rán pé àná orí ìgbẹ́ kan máa wo ojú wo ní gbé ìjẹ ìjẹun dẹ́ẹ̀dì ọ̀lẹ́ ibi tí wọ́n ti bèrè kílọ̀ lè kí fún mi. Ah, ara ara ara ó ti blackmail rẹ̀. àbámọ́ mi ìyá ẹgbẹ́ dọ̀tà ọlọ́run méjì ìdánwò adé ọ̀fun kan látara kó pàṣẹ exam àwọn òṣìkà ẹnì kejì wọn ní wọn ní tọ́ wọn náà gbà yọba lọ sọ fún ọmọ rẹ̀ yẹ̀wò tán mi o ẹwọ́n tó fẹ́ mi o mọ̀mọ́ wà níbi ẹ̀ àmì tí ó sórí nínú wọn bá wọ́n ní ṣe ṣe wá sí fún pé eléyìí pàṣẹ ni wọ́n ṣe fún ní nǹkan ọlọ́run ló mọ̀ nínú yín báyìí ẹni tó ti kọjú mọ̀mọ́ àti bàbá rẹ̀ síra wọn nítorí nǹkan tí ó tọrọ lọ́wọ́ bàbá rẹ̀ tí ò fún wọ́kọ́ ṣùgbọ́n náà mọ̀ pé ọ̀nà ti dánrọ́ ẹ̀wò ní ìsìn lọ́sùn ẹ̀rọ na ọ̀lá ọmọ ẹ̀ kan gbóná látàárọ̀ nítorí pé ń banú jẹ́ àìwúrọ̀ ń banú gbóná náà ni ẹ kí ló ṣe ẹlò paracetamol ẹ ṣe báàgì tó bí fún náà ni báàgì ni afọ lórí ọ̀dà ó wá ti kọ́kọ́ ẹ̀ promise báàgì yẹn báàgì yẹn báàgì sáà nǹkan tí wọ́n bá fi ṣe ọmọ ìtọ́jẹ́ ìpègbè ìdínàmí àzọ́wájì fún wọn wọ̀ láti fún àdúgbò aláàkùn tọ́lọ̀ ọ̀hún irú ìmọ̀ bèrè ẹ̀sẹ́sìlì ẹni tí ó ti promise fọ́ọ̀mù tó wá lọ́jọ́ ìyá ìfọ́n ni ẹ̀ sì gbogbo ojúmọ́ náà lọ́jà yóò kí yá ni ṣẹ́mà irú ẹni yẹn tó bá ń lọlé yóò máa wá tó bá fẹ́ràn àwọn ilé dáadáa yóò ti rí owó ní ọmọ ilé káàkiri kódà gbàgbé wọn lè máa pèrò tí ò gbọ́ ẹlòmíì látara ẹ̀ náà ni ó máa ronú tí mọ́tò yìí gbà lójú ọ̀nà kéfà islam mẹ́lá òwúzọ ọjà tó ń wàwálá tó ń wàjáàrú láyà àmàlù ilé ìlú wà ń lé fìtínà bí ó sì lé wàhálà jẹ́ àbí ìpìlẹ̀ ni pé jáàrù gbọ́dọ̀ máa kúnyàn lọ́wọ́ ni fọ́kàn rẹ̀ balẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé alábàágbé rẹ̀ aládùúgbò rẹ̀ ní dààmú rẹ̀ ọkàn rẹ̀ ò lè balẹ̀ tó bá nínú ilé ọmọ bẹ̀rẹ̀ bí ó já wọlé ó lè dé sí pé wọ́n láyé nínú àti dé mo sábà pé wọ́n ti jálẹ̀kùn yín ó sì ní kí lọ kò sí ẹni tí ó bá ti di kó ń suspect níbọ̀ rẹ̀ kò síbi tó lè wà tọ́kàn rẹ̀ ní balẹ̀ tọ́lẹ́ ara ẹni ẹjọ́ ń gbénu lé ààrá àta òdíkẹ́ ṣùgbọ́n ilẹ̀kùn nílé ìtù ara ó wá ń sọ̀spẹ́tì rẹ̀ kódà mú kí ọdọ́ tún máa òkú kí ní ṣe ká tó wá sọ igbe ìjọ ẹgbọ́n fa burú hàn sí ẹ̀ aburú tó ń fi hàn nígbà tó jáde nínú ilé rẹ̀ bá kọ bá egun ogun tí gbogbo ẹ̀kọ́ ló sókè wọ́n pé ah, ẹ̀gbẹ́ máa jẹ ẹ̀rẹ́ náà ta síbẹ̀ á jẹ́ máa ta egungun ni òní àwọn gbogbo kùtà tó jọ ọ̀nà ọgbẹ́sẹ̀ lébẹ́ ọkùnrin oṣù náà pẹ̀lẹ́ ó fẹ́ bó ṣubú náà àti ó jáde gbogbo àwọn ìdọ̀tí táwọn ń lò lórí wọn sẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ tí wọ́n kọ́kàn rẹ̀ ní balẹ̀ yí níbi dábàá ń bọ̀rọ̀ lọ gbogbo nǹkan tí yẹn lòun fún gbádùn ní ayé gbogbo ẹ̀ ló ní problem pẹ̀lú wọn ìgbádùn lọ ní ìyàwó àbí ìgbádùn náà ní ọmọ náà tí ẹ bá sì ní níbọ̀ dáadáa náà ó fọkàn balẹ̀ gbogbo líyàn àwọn nǹkan gbàgbé yẹn lè tọ́nà gẹ̀ẹ́sì ó wá ń kalẹ̀ ọkọ̀ọ̀kan ó di mẹ́ta abẹ́ni sọ́ọ̀ṣùgbọ́n láyà sọ́ọ̀ṣùgbọ́n abẹ́ni tó lọ́rẹ̀ abẹ́ni tó alábàápẹ́ tí èso tó tọ́ and that is the truth tí ẹ bá keep friendship ní ìsìn tí ó pẹ́ ẹgbọ́dọ̀ máa tara ẹni àfi láàárín mùsùlùmí aláàfíláwò yọ̀ọ́ mẹ́rin bá ọdún ní bá ọdún àbúrò délẹ́ mùsùlùmí dáadáa ni ọ̀rẹ́ wọn máa ń wà sí sí ẹ̀ ọ̀rẹ́ bá ń gba nǹkan lọ́wọ́ ara wa kìí sọ̀rọ̀ gidi ọ̀rẹ́ gbà bá láì fẹ́ ti ṣe yẹn kò dá bẹ́ẹ̀ ti ṣe yẹn sẹ́kù dá ǹtẹ́ bá mọ̀ pé ẹ̀fẹ́ tààrin ṣe yìí ṣe báyìí dá mo mọ tí ń sọ mo ń bá yín sọ kí ẹni ara yín ṣe ni tó bá jẹ́ pé ìrìnlẹ̀ bí mi lájà kò sí problem ṣùgbọ́n mo fẹ́ kí a jọ sórí níwájú ọmọ tó bá bínú kù yóò padà lọ gbé yẹn bọ́ ẹni tí ń so tọ́ ìyàtọ̀ ṣe ti ń tàn ṣùgbọ́n alákàṣà máa ríra wá ọba máa ṣe tó dá ìyá kúmùlà ọba máa ṣe tó dá ẹgbẹ́ àwọn ìṣàlọ̀ àti ti láwọn kẹta máa bí tètè tira wa lọ ṣe ìyá kẹwà gbogbo ẹ̀ náà ìkẹlẹ̀ ní mọ́wé àbídọ̀ kúmùlà ọ̀yá gbogbo nǹkan tí ò ní jẹ́kẹ́ nìyẹn kó tiẹ̀ lè gbọ́rọ̀ rárá òun sì ní fẹ́ kó tiẹ̀ rí ẹni ní sí wọn náà sì rò pé gaskiya ọkàn intanet ń ṣe ọ̀dà òun nílé wá ní ìṣẹ́jú kankan bá sọ àkàfà àwọn onígbà ẹgbẹ́ ìlú ara wọn ẹ sọ́ra fún ìtàn wáyé òun ní sọ nítorí pé tó báyìí sọ ọdún ó láìkí dáadáa tó lé lọ́dọ̀ rẹ̀ tó lè nípa abáàlú ò lè bọ́ àyíká mi ò bọ́ yìí ní bá a sọ̀rọ̀ wọ́n sọ ìbọn sọ̀rọ̀ tó bá ti láwọn ọ̀rẹ́ wàhálà dé ìṣó lá ẹni tó ẹ gbé business partner rẹ wọ́n kì í ṣe ìsọ̀ alẹ́túbẹ̀ ìpè business partner a sì lè gbé ẹni tẹ́ ẹjọ́ ń ṣe pọ̀ ṣùgbọ́n kì í ṣe déédéé pẹ̀lú ẹni tí ń ṣe nà sí à tí wọ́n rọrùn ẹni tí ó kò ṣe ìsọ́ọ̀tù pẹ̀lú ẹni tí òun ló rọ̀dì ṣùgbọ́n ìwọ ní máa ń fọ́ọ̀tì gbogbo wa ó lè fẹ́ràn ara yìí méjèèjì nígbà tí wọ́n rọ̀ǹgì ẹni tí ò bẹ sọ̀rọ̀ ní sọ́hìbùlá ẹni sọ̀rọ̀ ṣẹ̀ríkùlá yóò sì fò lẹ́ni tó yẹ pé òun ló rọ̀ǹgì ṣùgbọ́n kò ní gbà àti kó máa dìbìlẹ̀ rẹ̀ lórí máa wọ pẹ́lẹ́ ayé gbogbo dájọ́ ń bá gbéra yẹn wà á láyà náà muhammad àdáàtì yìí alọ́ta tí èfi wá lẹ́gbà ìmọ̀ fi hàn gbogbo àṣìlá èṣù ìtẹ̀lé wa káàkiri ibi ìbáàdà rẹ̀ gan yóò dà pé wọ́ kò fẹ́ bó kó lè bọ́ àbí èyí tó yẹ pé ọ̀tá mi ọ̀tá tó fojú hàn lè ṣọ àmì ọ̀tá mi ní òfojú hàn tí ó máa rẹ́rìn ṣùgbọ́n kò ní jáwọ́ níbi ìmọ̀ abẹ́ ṣẹ̀ta ọkàn rẹ̀ ò lè balẹ̀ àfáà ní ìwọ ìtọ́wá aburú tó sunkan ó tó wá ní wànáfsún àmárọ́tún ẹ̀mí rẹ̀ náà tó wá jẹ́ tí wọ́n pààyàn lẹ́sìn náà tó bá ti rábú rẹ̀ pé dánwò ẹjẹ́ ń bí tání òun kẹ́kẹ́ rí bí wà èyí táwọn haúsá máa ń tí ó pẹ́lẹ̀ mú mò ń bọ̀ ó ní ó dẹ mọ̀ náwó ẹ máa bèrè ẹ̀yin tẹ́ náwó yẹn káńsù bọ̀ ẹ̀ náwó ṣùgbọ́n ìdí ni pé kẹ́yìnkẹ́yìn ìwẹ̀ yìí tẹ́ mú rí bó lè ṣe lè sọ tíìsì ẹ̀wò tó bá gbogbo ẹ̀wọ́ ọmọ fọwọ́ gbọ́ orí ẹ̀ mọ́ kẹ́yìnkẹ́yìn àbí kí wọ́n ń pè èyí tó ń ṣe kẹ́kẹ́kẹ́kẹ́ súkàndá kí ló pé sọkúdà yìí kẹ́ńkẹ́ là máa ń pelé kù kí lẹ̀ ń pe jí sọ́tà lọ́rin ní ìdẹ́jẹ̀ sí ọ̀tà ìníkàlùkù kò lọ́lé ọtí kò mú kí ní kí ọ̀ṣùgbọ́n ó ṣàǹdà kí ní ó sì bá ó mú díẹ̀ mẹ́fà ẹlòmíì ní kílẹ̀ láíláí tẹ́sítì ẹ̀wọ̀ náà àdúgbò ẹ̀yìn kéékèèké yẹ ẹ̀wọ̀ rọ̀ lẹ́yìn náà débẹ̀ ọlọ́wọ́ ti ṣe ní ẹni tí ó wù mí yàtọ̀ sí pé nǹkan ẹ máa ń yára pààyàn yàtọ̀ sí pé máa ń sọ̀rọ̀ ẹ̀dẹ́ni tí èsì ẹ̀ gidi ṣùgbọ́n ìjọ tó kọ́kọ́ níbẹ̀ ọkàn wọn náà ní ẹnìkan ní ọ̀rà àwọn apẹ́gbọ́n yín ó lọ sí òun ọ̀rà àwọn apẹ́gbẹ́ tó wọ́n bá kú owó ẹ̀ náà lọ́wọ́ nílẹ̀ àwọn kan tó wọ́n máa ń fún ẹnìkan ọ̀rà wọn wà fẹ́ ìjára ìgbé ìwọ náà tẹ̀sí ẹ̀ ń dábà sọ náà sọ àmárọ̀ ẹ̀ mọ́ mú kà tẹ̀sí ẹ̀ ìsúní ẹni tí ó lọ náà lọ náà lọ síbi èyí tó ń lọ síbi tó ń play game game house lọ́kọ̀ọ́kọ́ máa lọ pé ẹ̀jẹ̀ tí owó ti ń rí ẹwà bá fáwọn staff tí ó mọ̀ bágẹ́ẹ̀dì fáwọn tí ó mọ̀ lágùn bẹ́ẹ̀ ni wọ́n wá ròyìn àbá ní fún pé tẹ bá bá níbi kí wọ́n pe ps ustaz ṣé mo rọ́jà rẹ̀ ṣe nafsu amaro nafsu amaro tún wọ dúníà àfáàní ìwọ tó wá ládùrù kíní o tó wá ní dúníà mú tẹ̀sẹ̀ yìí náà ilé ayé náà tó wá ń sọ pé máa bọ̀ ilé ayé inú ga ọwá nànà owó sí ọ ìjọ tó mú káìnkáìn ìjọ ẹ̀ làwọn èèyàn fún ẹ lójú bá inú ọmọ pé tó wà látijọ́ yìí ọlọ́dá fún ẹja ṣiṣẹ́ wàháwà mọ́rọ̀ márọ́dù ni pé kí nǹkan ti gba àyàn lẹ́mí ẹgbẹ́ situation ni àdúgbò ló fẹ́ sórí rẹ̀ ẹjọ́ pé ìfẹ́ inú rẹ̀ ó ti gba owó ayé rẹ̀ wọ̀ṣáhàwá tún vọ́ọ̀lì bàtún là ṣáwà ni pé wọ́n fẹ́ nǹkan báyìí ojúlópò sí nǹkan fìtínà tí máa ń dà ẹ̀ láàmú ju kò náà ní fìtínà ṣáwà lẹ́yìn náà fìtínà títí kí ni ó ti ṣùgbọ́n ama ṣáhàwá kò sẹ́ni tí ò ní àjọra wa lọ níbi tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn náà ni mo fẹ́ ní báyìí mo fẹ́ ní báyìí ọwá lè súnyàn débi ti sìn náà lè súnyàn débi kéèyàn máa jalè lè súnyàn débi pé kéèyàn máa pa ẹlòmíì kan ọlọ́lá kan ló sí wa àbá ní ìwọ ìkẹ́ o tún wá ní zọ́dọ́bù tọ́ èrò tọ́ ọ bá ń bínú báyìí ewé ìwọ èyí tó ń bínú o ní natural problem tẹ́lẹ̀ o tún wá ní ṣùgbọ́n ẹgbùn nǹkan sọ pé máa ṣe lọ ẹ̀yìn rẹ láwà ẹ̀pá nǹkan wà ọmọ rí ẹpá burú ló ló ń ṣe báyìí mo sì mọ̀ pé ah tí ò bá sẹ́yìn kò sẹ́lòmí ṣe àwọn ìránkàdé ni wọ́n mọ̀ yìnyín wọ́n mọ̀ báyìí ṣe ti gẹ́gẹ́ làbá sọ báyìí pé everything tó sọ̀rọ̀ àǹdí èèyàn báyìí aburú gbogbo ẹ̀ àfẹ́ntó bá gbọ́n bá dáfẹ́ délẹ̀ wà gbọ́rọ̀ fún mọ̀stúlìn alẹ́ ohun èyí tí ó wà gbára rẹ̀ yìí ó ní ìkágara kan tó yẹ pé ó ti gba gbogbo làákàyè tíṣẹ́ ìtọ́n bá ti mú báyìí ẹlòmí tó bá ti rí obìnrin tó bá ilé rí obìnrin kò ní gbádùn ayé àgbà tó wá tó ṣe sílẹ̀ kò wá ń ṣe kú lọ rí òun gangan lọ́wọ́ àfẹ̀gbẹ́ gbà ṣọwọ́ pé tó ẹ̀kú wọ̀ lọ nílé nísìn ọmọ bẹ̀ kó lè má gbà òun gẹ́gẹ́ lọ́wọ́ á fi ràn lọ bú ló ti fẹ́ gbọ́ alhamdulillah nínú tí ẹ gbọ́dọ̀ wọn ṣọ́ra fún yìí má rò pé strong in tí kò lé òun ni pé gàgá tó ta mọ́jẹ́ nìkan jà tọ́mọ ilé gé gàgá yẹn ọ̀rí bọ́ọ̀lù ní ọ́ ọ̀rí bọ́ọ̀lù ẹ̀ wọ́n sọ pé wọ́n lọ́wọ́ ìbọn bá fi ẹ́ ti wọ́n sọ kó bìnrin kó já sí òun kò sí èyí ní rí ah. àwọn sálábà ní pé ẹ lè ti ẹ lè ṣúọ̀ ti millions of dollars kẹgbẹ́ ti mí báyìí wọ́n nẹ̀rọ ní mí ti kò ní mí ti mí bẹ́ẹ̀ ṣé wọ́n ní mọ́ni Al-Hasan al-Basri tó ní pé bẹ́ẹ̀ kó mi ti millions of dollars ní ìmọ̀ kankan ẹ̀ ní wáàtí bẹ́ẹ̀ kó mi ti gold silver ẹ̀ níwá ti ṣùgbọ́n ẹ má fi mí ti obìnrin o ẹ hàn án rẹ̀ ṣe wá ní pé ilé kí o tiẹ̀ only girls wọ́n nìkan ní stars. ìdí ṣe wọ alásàlátù nínú ní àbá alásàlátù tó ń kóyàwó káàkiri irú ìmánì wọn ní. kò pọ́sibú bóòlù ti fẹ́ ṣe é náà dákẹ́ kò pọ́sibú ẹ mo ti gbọ́ kò pọ́sibú that's the truth o ò lè ṣe bẹ́ẹ̀ because èèyàn ni ẹ́ nítorí ẹ̀ nítorí èèyàn gbọ́dọ̀ mọ sọ o gbọ́dọ̀ wọ́n jẹ́ kí gàgá ẹ̀ wọ́n jẹ́ òṣì tó bá yẹ sí wàhálà dẹ́nì fa ẹ̀ ń ta wọn láàhó ẹ wá gbọ́ o inú aburú ta ti ń wẹ̀ yìí tó rọ kiri káwa yìí afáàní fa ẹ̀ ń ta wọn láàhó lọ́hùn wàjàdíbà wàjàdábà méjèèjì ilé yìí انقهرت له هذه كلها أو كلها àbáàní bó bá burú ti pọ̀ tó yìí tó bá wáyọ̀ ní ọlọ́run tọ́lọ́run sì fẹ́ràn rẹ̀ gbogbo àwọn kìíní ìlú jẹ́ nìkan ní ọlọ́run tọ́lọ́run bá ilé fẹ́ràn rẹ̀ àwọn ìyàwó rẹ̀ wà lọ́rẹ́ rẹ̀ ọmọ rẹ̀ wọ́n fún wa ní excuse aráàlú rẹ̀ wọ́n jẹ́ kí ìfẹ́ padà sí láàárín àwọn ọ̀rẹ́ tó ọmọ bá rìn àwọn tí ó lè sòótọ́ fún ẹ àwọn ọ̀tá rẹ̀ ni ọlọ́run ti máa ṣẹ́gun wọn tó kọjú sí ẹ ẹ̀mí rẹ̀ ò ní pa ẹ́ láṣẹ nìkan bí dáadáa lọ bákan náà ilé ayé ò ní jẹ́ kẹ̀kẹ́ lójú rẹ̀ má bákan náà ìfẹ́ ẹnu ò ní gba làákàyè rẹ̀ bákan náà ni ìfẹ́ ní òjòjò tí ẹ̀mí sílẹ̀ ayé ò ní kó báyà bákan náà ni ìbínú yẹn máa ń lọlẹ̀ bákan náà ni méṣù bá gbé lọ́wọ́dún gbélé ìjà kẹ̀kẹ́ lójú yẹn má fọ́dà ìkọlẹ̀ rẹ̀ yóò dàgbára kí ni túmọ̀ rẹ̀ lórí ikú ojú rẹ̀ ọlọ́run ṣùgbọ́n wọ́n ní tàkàlà parí ẹ̀ تقلنا عنه وأهله إلى نفسه اجتمعت إليه كامل Àwọn àníbẹ̀ tí ó pa kò ọlọ́run wá fi ilẹ̀ fún ààrẹ pé dáàbò gbogbo aburú yìí ọ̀rọ̀ wà á kó jọ pọ̀ lẹ́ẹ̀kan náà lé lórí yọ wà kọ́ sí destruction nínú nǹkan tí èèyàn lè rí ilé ayé kò ní pé kéèyàn rí ìyọnu ọlọ àwọn àkáàrùn tá a máa ń ṣe ẹlòmíì ó kàn wọ́n rò pé ìmọ̀ òun yìí lásìkò mo fẹ́ pè yín sí tó yé ìtaba bẹ́ ṣe nínú àtàrò ẹja e náà tún bẹ̀ káde ìmọ̀ ìdíbára bí a máa ṣe ẹ̀rọ ní kan ṣe àtàrò ìdójúmọ́ ṣùgbọ́n kò mọ̀ díẹ̀ ìjọ tó ń bá mọ̀ díẹ̀ ìdí yẹn fi bẹ ọlọ́run ìjọ tó bá yíyàn èyí onífẹ́ tọrọ nǹkan mi ìyá sẹ́ni ìyá pọ̀ ní nínú orúkọ tọ́lọ̀ ń fẹ́ràn jù fẹ́ wọn lò kí wọ́n ní bí rahmatika ìsẹ̀lẹ̀ ìsẹ̀lọ́sà wípé kí ẹ̀ máa wárà ṣe ìsìtìáàdà ní kọ́ máa wáṣọ فصداته الذي من شيعته على الذي ọlọ́run àdísínà ọ̀dùnmọ́ برحمتك rọ́ọ̀mọ̀tì astagif anábì ní kọ́ alẹ́kọ̀ọ́ èyí wáṣọ pẹ̀lú kẹ afẹ́ tó bá ṣe mistake astagfiruka bí rọ́ọ̀mọ̀tìkà pọ̀rọ̀ astagfiruka bí rọ́ọ̀mọ̀tìkà wọ́n tọrọ bẹ́ẹ̀ ṣùgbọ́n astagfiruka bí rọ́ọ̀mọ̀tìkà wọ́n rọ́ọ̀mọ̀tìkà èyí wọn lọ jọra wọn bí rọ́ọ̀mọ̀tìkà lẹ́ṣin ṣẹlẹ̀ á sì lè èlò ìṣàlẹ̀ ìlú tọ́rọ̀ bá ń fún èèyàn tí ìwọ̀n wọn àti tí ó pa ọba ṣe ọwọ́ wọn sì yẹ kó di gbogbo wàhálà ló sì lè fẹ́ ọ̀rọ̀ tẹ̀sí ọ̀rọ̀ títí ìgbésí ayé ọ̀rọ̀ onílé owó òkùnkù ọ̀rọ̀ wàhálà ń dààmú ìyọlọ́pàá gbogbo ọ̀rọ̀ èṣù ló dààmú yìí sì lè ṣàlẹ̀ قل لهم ما هو في شيء يقول لك ولا تكلني إلى نفسي طرفة عين الله كان يميل يسلوك كان دور الله في لي توكله إلى نفسه أن يتقام torí pé ìṣọ́ ọlọ́run lórí ìwà ọ̀la gbígbélé ayé wa ṣe ó lọ́lọ́ ti wọ́n ní ọ̀rọ̀ sọ́rọ̀ tó lànà ọ̀hún ọlọ́run ni àwọn eh, àwọn tí wọ́n máa ń gba ìra wọn tó máa ṣọ́ wọ́n láyà tí wọ́n máa kọ́ sórí aláàbò mùsùlùmí. àwọn tí wọ́n máa ń gbaṣẹ́ láti máa sọ̀rọ̀ láìláha ẹ̀wọ̀n náà sọ̀rọ̀ tó láyà láìláha ẹ̀wọ̀n ń wáyé ìṣọ́ ọlọ́run màláìkà wíìdọ̀ owó ìsókè tó lọ àhà àhà ìdúró ìsókè tàwàfàtì oróṣùlù láwọn kan láàrin àárín lọ àwọn màláìkà ní ọlọ́run náà ṣe wọ́n ọ̀ ń gbẹ́sẹ̀ ọ̀fẹ́ tẹsẹ̀ bọ́ àkúrú ọlọ́sìn pé kò wọ́n yìnbọn kò ní kàn wọ́n sọ́kù ọ̀rí yẹ tán ọ̀rọ̀ gbogbo sí yẹ gẹ́nu. Ẹ wá rí pín náà. Ó ṣe ń darí tálẹ́ni ẹ. Ẹ̀ṣẹ̀ wọ̀ yóò ṣe bà ọ̀rọ̀ ìkọ̀kọ̀ náà lọ kà. Tún wí ọwọ́ fáìlì fọ́pàá ìbáyìí oníṣẹ́ àti tó. Àtàrídàjá tọ̀wọ̀n fọ́tò rúṣúlá ọ̀nà rẹ̀ yíò náà lọ gbogbo kọ́ ní wọ́n sí mi lẹ́nu ọlọ́run ẹ̀kọ́ ẹ̀fọ́ pẹ̀lú àdì ẹ́ wòlíṣọ́ ẹ̀yìn kọ́ láfọ̀rọ̀ àwọn tí ń sọ nígbà tó tó dà ọlọ́run ni mo wá ní ká mọ̀láìkà mo sọ mo wá ní mọ̀láìkà tó bọ̀ pẹ̀ sí wọn tó rán sí wà lórí sọ àkárí wa ń bẹ tó ọ̀pọ̀ sí wọn kí n ṣe kó wọn lọ rẹ̀ sọ ní abala kọ́ọ̀mù yẹn fúnra rẹ̀. Tọ́lọ̀ pa ilé ìyẹn lè gbogbo àbúrò ayé àwọn ni a mọ̀ àrùn tó lè ha nìyí Àwọn agan we are presented to you. Wọ́n gẹ́gẹ́ fúnra rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ pàdé rẹ̀. Tí èèyàn bá sọ ilé ìfojú ọ̀tọ̀ ni, yàá fi àwọn ìta àfojú rí jẹ́ ìwọ̀n kan lọ́wọ́ wà lọ. Ó ti pọ̀ jù. Ṣùgbọ́n tọ́lọ̀ bá ti ń sọ yẹn aburú ọmọ sáfún tọ́lọ̀ bá ti sọ ẹ̀ dá lóhùn ọ̀hún lẹ́sìn. ẹni pé gẹ́gẹ́ bí ojú ọ̀nà àfa díẹ̀díẹ̀ ní jọra wọn ṣùgbọ́n different product different idea láàárín kí la fẹ́ mú jáde ó ní pé a ní ìdí ìṣọ̀rọ̀ a lè ní ìdí ká máa bẹ lábẹ́ ìláyà ọ̀hún. tí ẹ̀ bọ́lọ̀ máa sọ ìtọ́lọ̀ náà wá ní ẹsẹ̀. Allahu waliyyu alladhina amanu yukhrijuhum gbogbo tí máa kọ́ nínú olórí tí máa kọ́kọ́ fata burú káyìn orí bí ẹ̀wọ̀n ṣe tọ́lọ̀ wọn fẹ́. Máa wò èyí tí máa ń bà mí lẹ́rú tí mo bẹ̀rù ọkọ̀ rẹ̀ ìgbé lọ́wọ́ ó sì bẹ̀yìn náà lọ́wọ́. Tí ẹ bá gbé òmìnir ọwọ́ àfọkànsí bí ti ń kí lọ́wọ́ ọlọ́pọ̀ wà lójú ìfọwọ́ ẹ̀kọ́lọ́pọ̀ láàrin àìwọ̀n bí máa yẹ kí kò bí àwọn ọmọ ti rọ̀ fílẹ̀ tí ẹ̀ bá iye bójú kúrò àkọ́bẹ̀rẹ̀ àwọn aktivity tí ó máa ní ìgbé òsì ibi tó kù púpọ̀ ọ̀nà wa ọkàn wa mọ́ ara wa máa ń balẹ̀ lórí ìfọ̀ ẹlòmíì ti rí rẹ̀ bàjẹ́ ilé òkè kò ní fọwọ́ àwọn kò ní fọwọ́ bójú kò ní fọwọ́ tamú bára ń múra kò ní ṣe lórí torí yíò tó bá ti pọ̀ bọ́ra lóhùn kí wọlé ṣùgbọ́n lẹ́ẹ̀kejì yẹn ibi tí pọ̀ lọ àwọn tí ń jáwọ́ lórí tó bá wà lórí ìlú báyìí ò ní ti lo ten minutes ti lọ ọlọ́run sì rí lórí tààrẹ tó o bá dúró gbọ́n ṣùgbọ́n kan rẹ ò síwájú ọlọ́run ọlọ́run kò gbójúgbò lọ́la wọn láwùjọ ọ̀rọ̀ àwọn ọjọ́ ìyẹn la gbọdọ̀ ṣiṣẹ́ lórí jù èèyàn wà á rí mi láàyò mi aburú èṣù kan mi jágbé wà lọ́wọ́ wa aláàkóso mi iṣẹ́ àwọn àwọn fọ́tọ̀rọ̀ tó bá kù àárọ̀ ṣe rẹ̀ kàkà lọ sí gbogbo ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́wọ́ pàṣẹ wọn وبهذا نأتفي ونصلي ونسلم على محمد وعلى آله وصحبه وسلم بينك أقول one, two, three, ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta. Bismillah. Ọ̀rọ̀ fọ́tò. Bẹ́ẹ̀. Tọ́lá sọ pé nǹkan abẹ̀mí ní Galadísì ń bọ́ pé kò bá irú igi àbí ẹ̀bẹ̀ ẹ̀rí ibà àbáṣì. ó kọjú sẹ́nì kan tó níyàwó wọ́n ní àwọn ọ̀hún nílùú láti yàwòrán ó ní irúsì ṣẹ́jà lọ́ọ́yá igi lọ́ọ́yá ewé yọ igbá ó bẹ̀rẹ̀ ti dárúkọ àwọn kan tó lè yà wà ní sáfù ìkàbẹ̀rẹ̀ tó ẹni ẹ̀wọ̀n dúró ọwọ́ rẹ̀ ó sì kúrò kà àwọn kan àlọ́ tó wọ́n ń wọ̀ bá sì yà ọmọ tìrì ó ní má ṣe bẹ́ẹ̀ torí ibi tó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ fún ara rẹ̀ káwọn ìyàwó rẹ̀ tó ti lọ káwọn ẹ̀ máa ṣe bọ̀ so ẹ̀rí tó wà wà bẹ́ẹ̀ ni ibà àbáǹsì ọmọ kí wà níbi òun gẹ́gẹ́ sì ń bẹ ń gbà tọ́lọ́ wọn bá aláṣọ àyà tá a bá bọ̀ kankan yín nínú àdéhì tí sọ̀hábì tó bá gbọ́ tó yàtọ̀ yìí sí táwọn àgbọ̀yìn tí sọ̀hábì náà torí báwo ló lè kí wà níbi sọ̀lọ́wọ́ àlọ́sọ̀lọ́ àwọn náà wà níbẹ̀ nígbà tánàbí sọ̀rọ̀ kò wá ń ṣe pé ẹnìkan wá tako pé kò sí gidi gidi ọ̀nà àwọn ẹ̀yà tábà ilé nínú sọ̀hábà tó sọ pé ẹni ìyá gbi náà sàárè méjì ti takora ọ̀nà àwọn àwọn òwò ló nímọ̀ jù náà méjèèjì òkè rí sọ̀pọ̀tù ṣùgbọ́n kò sẹ́ni tó sọ fún ibà Abbas gbà lórí ah, gíga lẹ́yìn àmáyà wọ́n dà àtúnfẹ́ eré ìtútù lágbára jù bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ ni pé irú àwọn bèbí tí wọ́n mọ́ọ̀dù tí èsì wọ́n dúró rẹ̀ wọ́n á máa gbé ọmọ kékeré láyé àtẹ́bí wọ́n dàbí alára iṣẹ́ ọ̀dẹ́ àná òun tún ní ẹṣin tó níyẹ ṣùgbọ́n ẹ rí àwọn ẹṣin tó níyẹ èyí ṣe ẹṣin tí ó gbogbo tí ọmọ bí irú ètò àlẹ́ náà náà kìkì kan bẹ̀. ó ti yé ẹṣin tiẹ̀ ìmọ̀ ń ṣeré tánàmì ẹ̀ bá kílẹ̀ lẹ́yìn tó ní à wọ́n mọ̀ pé ṣe ànábì Suleiman ṣe kí ni ó níyẹ ó níyẹ tí ó ti bá wọn sí nítorí wọn ni pé àgbóyé àwọn sàhábà péjú sí ìgbọ́jú ẹ̀bọ̀ àti. ما صلى الله أنا معك ṣé ká máa rọrùn lẹ́yìn ìmáàmù ṣé ó bá mú ó ké pé àwọn kan tó gbé wọ́n ta agbára àwọn ni kí wọ́n lè fẹ́ bẹ̀rẹ̀ ṣíṣe wọn ẹ̀ dá àbí ìrùn wọn bàjẹ́ tó lè fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bóòlù ní ṣe kó wọn bá wọn rẹ àbí kó kí n pẹ̀lú wọn. ṣe rí ìbéèrè yẹn ó nídìí tó jẹ́ ìbéèrè níbẹ̀. àwọn nǹkan mẹ́wàá tí òkú bẹ́ẹ̀ jẹ́ kí ẹni tó dáa sí ní ìbẹ̀ lórí ẹ̀. mo ṣe rò pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ṣé wọ́n nírun wọn ni ṣùgbọ́n èyí tó ṣe wọn láwọn nígbà yẹn lọ́wọ́ ẹ̀ òun náà ni ìmọ̀ ọ̀rọ̀ nígbà alẹ́ sí gẹ́gẹ́ bí àdéhùn sí ìbálẹ̀ rẹ̀. Abu Israel tí ń gbàwẹ̀ tó lọ dúró aláriwo gbogbo gíní lọ́wọ́ jókòó lẹ̀ ó sì bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣùgbọ́n máa gba ọ̀rẹ́ lọ ní tó ṣe ìyẹn ọlọ́run nígbà yẹn ṣùgbọ́n àwọn ètò gbà wọn máa gbà lọ wọn kò ti rọ ìyẹn lè bá wọn kí wọn ṣùgbọ́n wọn wà ń bẹ̀ lẹ́ni tí ọkàn wọn wò wọ́n wà sọ ahébóláyò náà sí ìlúkà ṣe náà sí ìhà fàdínú náà sí ìhà èmi gángan tó sọ ìṣẹ̀lẹ̀ sí wa ń bẹ̀rẹ̀ kò sí bàbá mo sọ fún bàbá bàbá bàbá ń ta lọ ilé wọn adélé wọn wọn ní ká kírun à ń nídìí wọn lọ báyìí ìmáàmù gàgbò sílé mọ́mà àdúgbò yìí ló ń bá dé bá lórí ìrànwọ́ gbé àwọn eléyìí ò rọrùn ni abáṣẹ òun kàn ń rọ lọ ní bá a ti sálámà tán lóní ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà wa kí ló dé tẹ̀ rọrùn kò sáà ìlú kọ́kọ́ dákẹ́ lọ́wọ́ ni kọ́ńdà ìmáàmù máìlì gíga wọ́n máa ń rọrùn ni mo á rò bá tí bá fẹ́ kí discussion yìí ti parí yẹ kàn mú question kan ẹjọ́ sà ìlú òní ìmáàmù máìlì kì ti wá ó ní à ìmáàmù máìlì kì áfíríkà mi ló ti wá ṣùgbọ́n áfíríkà wọ́n mi sẹ́lẹ̀ kò sí argument gẹ́gẹ́ mọ́ torí ibi tẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ kò lè kò ṣe é mo sọ̀rọ̀ yẹn tí mo dé brazil sọ pé africa ni africa ni wọn báyìí kí ló tún kù uh, so o intent so, but irun irun ìrìn lè bá wọn bọ̀ ṣé wọ́n lè máa bá wọn rọ̀ wọ́n tún mọ́tò ọ̀gbọ́dọ̀ rọ̀ ọ̀dà wọn wà lù ọ́ ìnirọ̀ tàbí sọ sí kí ló dẹ̀ rọ̀ wọn àdó wà nínú ọ̀wá ìlú sọ́lá kò sí nínú ọ̀rọ̀ ìlú sọ́lá kò sí nínú ṣùgbọ́n sọ́lá kò sí nínú kò sí tíra lè gbé wá fún inú àwọn èdè nǹka kéékèèké tí wọ́n wàá ka nínú súnánù sọ́lá àwọn ẹ̀bà lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà tó bá ní wọ́n lè rọ gẹ́gẹ́ bí àbùbákìrì ti bá náà lè rọ nígbà tó rẹ̀ àná sallallahu alayhi wa sallam number three Thank you ìbéèrè tó dára ṣé odi lè jẹ ìmọ̀ odi lẹni tí ò gbọ́rọ̀ ọ̀yàyà lẹni tí ò lè sọ̀rọ̀ èwo lẹni ń bẹ èyí tí ò lè sọ̀rọ̀ àwọn àtọrọ nídìí ẹjọ́ ò bá lè sọ̀rọ̀ kò lè ní ìdáhà tó lè sọ̀rọ̀ torí kí lè ní òfìsì ẹgbẹ́ yóò máa fọ ọmọ kà á níbi ó lè lídìí àwọn èèyàn bíi tiẹ̀ torí pé kéwú gangan ìrá àdíkéyàn kà sókè ìdásí pé wọn kà sókè ni pé ètè òkè ètè ìsàlẹ̀ ọmọ amú àwọn náà ìgbàgbọ́ ẹ̀kọ́ jáde ọmọ jáde tó ń pè ní kẹrà àní fọ́rọ̀ àpò ni pé ó so ara fún méjì mẹ́ta pọ̀ tó ti bá ní ìsìn so ó di ọlọ́ọ̀bá aláàkúsà ọ̀gbọ́n yàrá lójú ah, ẹni tọ́lọ̀ bá ní ọ̀là níbi àwọn nǹkan kẹ́ ẹ ṣe sùúrù kó o dáadáa àwọn tó bá lọ ẹ̀yà rẹ̀ lómi tó pé kò sí gbọ́rọ̀ ẹ̀yà rẹ̀ lómi tó pé kò sí rínà ó lò ojú ẹlòmí ò ní já wọnú tí ó pé báyìí kankan ní kò ní ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́n kọ́ sáà lọ tí wọ́n bá tún là ọ́ tún máa bẹ̀rẹ̀ fáwọn ọmọ rẹ̀ òun ni tí nǹkan bá ṣe ẹlòmí tọ́mọ bá mú ẹ̀rọ ló gbé òdúgbẹ́ bọ́ lọ àwọn àmì àǹsì wọn lè tọrọ kó wọn kú wọ́n sì lè wọ́n sì lè máa gbé káàkiri ká máa sọ pé ọmọ wa rèé ọlọ́run àwọn kọsánà gbogbo àwọn tó lóyún ọmọ dáadáa ní kọ́nà bá jogún fún wọn àwọn tí ò ní náà ọmọ dáadáa ní kọ́nà jogún fún wọn ó gba ẹni tọ́lọ̀ ti ní kọ́nà láàbí wàhálà yìí ọlọ́run dá jẹ́ ká là dàlùkìyàmà ká sì là lálùkìyàmà náà tí ó rí àdúrà yìí náà fún wa wọ̀jà lòdùwárí tàbí bó láti bẹ̀rẹ̀ rẹ̀ اللهم اكتب لنا من خشيتك ما يحكم بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به لنا ومن اليقين ما فهو به علينا مصيبات ومتعنا الله قولهم ومتعنا الله بأسماعنا وأبصارنا اللهم دعونا jẹ́ ká gbádùn ojú wa já gbádùn etí wa torí bí tí méjèèjì bá lọ ìgbádùn ti téèyàn bẹ́ẹ̀ ní ẹ̀bàǹgbà tí tí bá lọ ẹgbọ́n rí bá sí kankan bẹ́ẹ̀ lọ́wọ́ alákọ̀ọ́sán so kọ́lọ̀ àwọn àjókù ẹ̀ bá máa wò ó ah, ọlọ́ra kọlá wa wò وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وانتم سبحانك اللهم الله أكبر الله أكبر الله